àṣẹdé ẹ dákun ẹ bìlà ó ti dé ó gbé yọ o ẹni mọ o kò kó ẹni kò kò mọ o kò ṣe dúró de torí ìjọpọ̀ ni. bàbá ṣe. ó gbóná bí ẹlẹ́wù ṣọ̀pọ̀ náà. bàbá ṣe. kó má bá yín lálejò wàhálà dé o. bàbá ṣe nítorí kò máa gbọ́dọ̀ gbogbo ara kìkì já ogun ó yan gínígíní bí ẹni pé kò mọ ohun tó ń ṣe àkípa àṣekára àgùn o ẹ dákun ẹ fún lóhùn tó fẹ́ kíá láyọnu ẹni mọ o kò ẹni kò kò mọ o kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ni. bàbá ṣe bàbá ṣe ó gbọ́dọ̀ bí ẹlẹ́wùsọ̀ pọ̀ náà. bàbá ṣe. dọ̀túnla kó má bàa tẹ́ màmá ni o àwọn tó mọ̀ wọn kì í dúró wọ́n ń fẹsẹ̀ fẹ́ ni ayé yẹn màmá tọ́ ó gbóná jọjọ àfi bí ata ká máa wò gbẹ̀yìn o ó ga gan ẹni mọ̀ ò kó ẹni kó ò mọ̀ ò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ni. ìjọba àbọ̀ ti dé àbọ̀ lẹ́sàn-án kọ́láhùn má jẹ́ ń fìgbẹ̀yìn mi ráre ní tèmi o ìgbẹ̀yìn rẹ̀ ọ́. ẹni mọ̀ ọ́ kò kó ẹni kò kò mọ̀ ọ́ kò ṣe dúró nítorí ìjọ̀gbọ̀n ni. ogun ó yan gínígíní bí ẹni pé kò mọ ohun tó ń ṣe àkípa kálágùn o ẹ dákun ẹ fún lóhùn tó fẹ́ kíá láyọnu ẹni mọ o kò ẹni kò kò mọ o kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ni. bàbá àṣẹ bàbá àṣẹ ó gbọ́dọ̀ bí ẹlẹ́wùsàn. ọ̀túnla. ṣe ká o àánú ṣe mí fẹ́ni ń ṣe bí torí tá a bá ń ṣe bí a máa dùn mọ́ni ìgbẹ̀yìn wá ń kọ́ o wọ́n lọ máa jẹ̀ ń fààyè mi jẹ̀bi ṣẹ́ẹ̀bì gbẹ̀yìn bàbá olóró gbogbo ẹ̀ dára yé o àtúbọ̀tán ló dé o ká máa wò gbẹ̀yìn o lórí ohun gbogbo láyé wa bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ àbọ̀ ti dé àbọ̀ rẹ̀ sàn kọ́láhùn má jẹ́ ń fìgbẹ̀yìn lábẹ́ ní tètè ìgbẹ̀yìn rẹ̀ o gbogbo ẹ̀dá yé ẹ má má ṣe ká o àánú ṣe mí fẹ́ni ń ṣe bí torí tá a bá ń ṣe bí a máa dùn mọ́ ni. ọ̀rẹ́ lọ́nà ṣé etí inú dùn ẹ̀wọ̀n tó fi tìta gbọ́ràn ni mo bí ẹ mo ní níbo lo ti ń wọlé bọ̀ níwò yìí. mo. mo lọ sí ọ̀dọ̀ dúró sọ fún mi kí ni problem ẹ gọgọ ìwọ ọmọdé yìí kí ló ṣe wọ́n tó jẹ́ wípé tí ò bá tí ì jẹ́ wípé gbogbo ìtajà tó ò rí èèyàn kankan mọ́ nígboro ó kì í darí wá sọ́nà létí ẹ̀ kí ló wá títí gọ̀ kí ló ṣé nígbà tó ń bá kidnap ẹ ni ibo mo ti rírì wọ ọmọ ìgàn pàápàá ẹ táwọn ojúmọ́ kìlọ̀ fún ẹ tó wípé ṣe ló kọ sí ibo mo ti rí ẹ gan. bèrè ibi tó tó ti rí ọmọ náà ló ti ní. àbí o ti iná. ni o. ok ẹ kalẹ̀ sọ. kí n kalẹ̀ tí n bá kalẹ̀ ọmọ ọmọ ẹ adójútì ni ọmọ ẹ ṣe bẹ́ẹ̀ very responsive A pè wá ṣe bó ṣe kọ́ ọmọ ṣe bí mi now tell me. kí nìkan tó ń wá káàkiri ìgboro náà ó kì í ṣe bìtìláńtì ó kì í ṣọlọ́pàá kí ló ń wá kiri jakumọ kí ni kí náà gan what exactly is it that you are looking for out there ṣé lè yóò tóbi tó fún ẹ ó kéré jù fún ẹ àbí ah, mi ò mọ ẹ tó fi tiẹ̀ jọ irú wà pàlàpàlọ ẹ ta ló ba lọ́wọ́ ẹ ò ba lọ́wọ́ èmi náà mo ba lọ́wọ́ màmá ẹ look at your big brother o kò wá ń bẹ̀rẹ̀ yẹn wàá máa jí wàá múra wàá máa ṣe bọ́ọ̀ ìkiri àdúgbò lọ́ọ́ ló mọ̀ kọ́ tí ẹ̀ ń ṣe ń gbòòrò mbẹ́ ok now look at it níbo ni máyà wà wá ó ń sáàbù orílẹ̀-èdè bàbá ẹ̀ hmm. ìwọ wá ṣe wo tí ẹ mọ̀ honey oṣù ọ̀pọ̀ ọmọ yìí ti graduate ah, ah. àbí mo kàn mọ̀ pé náà wà fánà yìí àmì tí ó ti ṣe ìjọ orílẹ̀ wà skul gan gbàgbà. èmi kọ́ ni mo sọ pé mi ìṣẹ́ fún ọ tí ì parí clearance ní skul bá tẹ parí màá ó tún sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ máa lè jàtìjàtì mi mọ ibi tí mo ti rí ah kí ni ìṣòro ẹ̀ gan-an ṣé báwọn rẹ̀ tẹ máa wá kí ẹ lẹ́bí èwo nínú wọn ló wá bí tó dòrú rí ó pẹ́jọ ọmọ yẹn á ti kúrò bí láago mẹ́rin sí ṣáṣáago márùn-ún. àwọn ọmọ tí wọ́n gbẹ́kọ̀ọ́ nìyẹn wọ́n mọ̀ pé ọ̀wọ́n jáde o ọ̀wọ́n á padà sílé nígbà tó yẹ̀yìn tó pọ́n ọmọ ẹ̀ lé tó pọ́n òbí ẹ̀ lè ìwọ òrí bẹ́ẹ̀ wàá máa rìn kiri bí spirit monitoring spirit nǹkan tó ń wá òun ṣe gọ́vnà lò òun ṣe anything òkàn rìn kiri ṣá. mi ò mọ fún un. ẹnì nìkan ni filẹ mo ti mọ nǹkan tí màá ṣe listen torí gbogbo privileges tó ń gbà nínú òun ló jẹ kó máa yàyọ káyọ láti sìn lọ má jẹ rọwọ ẹni mọ́tò. ah yes allowance ẹ kò ti sọ ah, ah ah in fact you are grounded. ah that grounded. yes mo grounded. Mommy, mommy, mommy. Okay, okay, I will change. I will change. You will change. Yes, I will change. Change for what? For the best. For the best. You want. Mommy, ah. mommy, mommy, that's Sorry, sorry, sorry. I'm on you don't pay me. Hello, big boy, Hello, Máyọ̀wá. Hello, sir, Benza. Bẹ́ẹ̀ni, sir. Ẹ no mo sáré lọ ṣe nǹkan ni mo ń ṣàjẹ ẹnu lẹ́nu all right sir ah ah ṣe fẹ́ kí n darúgbó sí bíbá ẹnu <laughs> oṣù kan péré náà ló kú tó bò lójú bẹ́ẹ̀ ni sir all right <laughs> ok ẹ ṣe láti bọ̀ tẹ má gbàgbé kíní tí àjọ sọ yẹn ẹ ẹ̀yin ẹ̀ gangan gangan ok thank you dad ẹ ṣe ẹ bá mi kí ọ̀rẹ́ àti mọ́mì ẹni mo miss wọn gan all right dad ẹ ṣe sir thank you amen okay daddy all right thank you so much. Yeah. Ah, baba, mm. ẹ tú ọtí sí mi lára. Máa ah. ò mọ̀ ọ́. Ṣé ní ọ̀ṣà? àgbàlagbà dẹ ní. ó gbá mi létí. ẹhẹ àǹso. ó máa gbà kan sí o. ẹyẹ tó súnmọ́ kí ló ṣe yín kí ló ṣe yín. bàbá yìí sọ́bọ̀ nù kí ló dé tí wọ́n rọ wọn fọtí lọ yín ni ṣé dandan ni kẹ́ ẹ mọtí ni. ló gbà mí létí. ẹ ìgbà yẹn wọn kọ. ó máa gbà sí o. èmi tí ló sì gbà ah, yín. Ah, ẹ wo ah! máa gbá yín wọlé o. ọ̀rọ̀ yìí ti yé mi. èmi mú lè kó sàmúhàjì. ó gbà mí létí. ẹ wà ó kèsà. bàbá yìí sọ́bọ̀ nù. ó báwo ni mo ṣe ń ṣe ah. ó gbá mi létí. ṣé kò dábò ìgbà yín létí ni èyí orí nǹkan tẹ ṣe ni. wàá gbàgbọ́ sí o. Ah, ok ọ̀rọ̀ yín ti yé mi ó dàbí pa yán ni kẹ́ ẹ máa súnmọ́ nígbà ọ̀hún ẹ̀bùn ìmàmà gba yín nìyẹn. a tún gbà mí. èyí bẹ́ẹ̀ yẹn ń bara sí ọ̀nà. tún gbà mí o bàbá ah. bàbá ẹ kóra yín. ó dàbí pé bàbá ilé ẹ tó fẹ́ kú ló ń wá. àwọn olè lè lọ. àwọn olè lè lọ. àfìlà ẹ ó wà lẹ́yìn. Okay, alright, màá mú tabá tó bọ́lẹ̀. Kí ni? Wọ́n ẹ kọ́ mi. Máa tọ́ ìgbà yẹn. Ìjọ ní ti bá ti bá ti iṣu. Máa kí búlọ̀kì ṣe bàbá mi. Ó yà sílẹ̀. Máa kó ìgbà jẹ́ o. Ìjọ náà bá balàgbà jẹ́ jẹ́ o. Ó yà ẹsẹ̀ ni wọ́n. Ẹsẹ̀ ni wọ́n jẹ́ Ayah nggak bisa. Mau nggak bisa mọ́mì mm-hmm. eh, ẹ wò ẹ máa try láti ní sùúrù ni mm-hmm. torí ẹ̀ náà ṣe ràn mí wá torí bẹ́ẹ̀ ṣe ń kí lórí fóònù yẹn òun náà ṣe ní pé kí n wá bá yín mm-hmm. kí n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan fún un ṣé rí ó máa ní sùúrù fún ọ̀sẹ̀ kan ṣe pé two weeks ni ẹ dẹ̀ ti ní sùúrù bóyá bí ọ̀sẹ̀ kan so gbogbo nǹkan tó kù kò pẹ́ mọ́ tó nǹkan tẹ́ ti lò tẹ́lẹ̀ mm. ṣé rí ẹ máa try láti ní sùúrù ṣé tẹ́ bá dá one thousand ẹ máa fi gba three thousand tẹ bá ten ten thousand ẹ máa fi gba twenty thousand tó mm. bá ṣe ń ṣe nìyẹn bọ́ọ̀ lápẹ̀ ṣẹ̀ṣẹ̀ join. ẹ ní sùúrù mo rò yí pé ọ̀rọ̀ yín máa wọ̀ ni mo ṣe wá join nìyí níwọ̀n ìgbà tẹ́ ẹ̀dẹ̀ tí ní ti yín ò lè wọ̀ èmi ò tẹ̀ wá fẹ́ èlé orí ẹ̀ mọ̀ ẹ bá mi kó owó tí mo dá yẹn gangan kẹ́ẹ̀yàn dá mi ṣé ẹ mọ̀ pé mi ò kì í já o ṣé ẹ mọ̀ pé mi ò fẹ́ mi ò já ládùúgbò bá fẹ́ wà lẹ́ ẹ má jẹ́ kọ́kọ́ yín o. Ah, ẹ má because wọn fẹ́ ká gbà yín náà tẹ́lẹ̀ àwọn lọ́kọ yín burú gan bọ́ àwọn pé ní ẹ̀yìn jẹ́ ń tó ẹ̀ kì í sọ̀rọ̀ ṣé gẹ́t ẹ mọ̀ kó tún ṣe a máa ní láti. ìyá táwọn ìyá táwọn táwọn mi ọ̀gá àbọ̀ ó ti ń wa mọ́tò ṣé tún kọ́ mọ́tò lọ́hùn ni. èmi kọ́ mo ní mọ́tò. ó tọ́ ẹni tí mo fẹ́ torí ẹ̀gbọ́n owó rẹ̀. máa wẹ̀ ẹ tún ti kọ́ mọ́tò. káàbọ̀ ìyá àtàwọn. èmi rèé èmi rèé. mọ́tò mi kọ́ mọ́tò máyọ̀ wà ní ọkọ mi máyọ̀wá rèé ah, ẹ má fọwọ́ láti rẹ̀ ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ́ni gbogbo ilé ńkọ́ ẹ ṣe ẹ kú ìtọ́jú mi ọlọ́run nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà ó ṣe tán nígbà kan náà ni gbígbé falẹ̀ léyìí o ó tiẹ̀ dá èṣù òkùnkùn ní yàrin yín ẹ wò ṣé ẹ bẹ ṣe dúró ẹ eh, mo tún béèrè ṣe bóyá wọ kò sí tó máa ṣe mọ́tò yìí tó jẹ́ wájú ilé yìí ló wà o security pọ̀ ń bẹ̀ ẹ wá wọlé mo ti múra lẹ̀ bí mi ti ẹ̀ mọ̀ pé ẹ máa délé ní gbogbo nǹkan ló wà tó bá fẹ́ wà á jẹ́ lé ní. ẹ̀wọ̀n máa ń tijú o. <laughs> kò ní tijú ilé ẹ̀ nílé bíi ó ti délé ẹ̀ àǹtí ẹ máa lọ́fíìsì àwa máa sọ èmi àwa bá yín lọ́fíìsì. kò sí wàhálà mọ́ ẹ kó àmójúbà mọ́. ẹ máa lọ sí. ó kúkú mọ́ yàtọ̀ ní kó lè dáa náà ni ẹ máa ẹ ṣe àti páàkì náà. ẹ máa rò lọ máa bá yín nílé. ẹ kò sí díẹ̀ fún un. màá ti mọ́tò wọn tẹ̀lé wọn. yes ma. Ah, ẹ kú ẹ wá lọ wá lẹ́nu ẹ wa má lè jù wọlé o. tètè ó máa bọ̀. mo ti ń bọ̀. Olúwamáyọ̀wá. Yes, Daddy. èmi ṣiṣẹ́ sílẹ̀ mo wá ń sọ fún ìwọ tó jẹ́ àkọ́bí mi kó wá take over kó má ṣe wàhálà jẹ̀mí ẹ̀ lọ ìwọ́n sọ fún mi pé no what the heck dán ṣọlẹ́gbọ̀n ṣoníwájú ìwọ làkọ́bí mi àbí ó mọ ẹ́ now ṣé ìwọ ò gbọ́ nínú ìwé ìtàn àbí kò tiẹ̀ kà fúnra ẹ̀ àbí kò máa gbọ́ pẹ̀lú tiẹ̀ pé ọmọ máa ń jogún bàbá you take over the mantle of leadership ṣé kí n máa kà àwọn families lórílẹ̀‐èdè yìí tí irú nǹkan tí mò ń sọ yìí tó ṣẹlẹ̀ ṣọ́wọ́n MKO Abiola ni olóògbé ni wọn lọ́wọ́n ọmọ tó take over ni àbí àwọn bíi Gani Fáwẹ́yìn mi àbí àwọn èèyàn ṣe lọ́ọ̀yà sí wọn náà mọ̀ àbí Fẹlá Aníkúlápó tọ̀hún ẹ̀ náà kọrin tó fi sílẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wo man yìí tó ń ṣe home video àbí kí ni fíìmù yìí adébáyọ̀ salami àwọn ọmọ ẹ̀ ò take over ní legacy ló ń pè yẹn dynasty mo ní kí wọ́n wá take hotel as a managing director kémi kọ́ sinmi kíkọ́ máa ṣe executive chairman role lọ kí máa ṣílẹ̀kùn ní àwọn higher places tọ́wọ́ ẹ̀ ò lè tó ìwọ sọ fún mi pé ẹ̀yẹn kí ló bójúlé náà. lọ́ọ̀ ni mo rí ìdìnnà ẹ̀yin náà dẹ̀ mọ̀ ogun aláàtà ṣe ká tó kí n tó ṣe tán gbogbo owó tẹ san everything gbogbo wàhálà tá a ṣe lọ́sàn lóru everything at the end of the day eh, òtẹ́lì àníyàn náà kò jọ mọ́ra wọn báwo ni méjèèjì ṣe dọ́gba láti gbogbo wàhálà tẹ̀ ṣe gbogbo tẹ̀ ná lé mi lórí. big let down so nítorí mo jẹ́ òtẹ́lì àmì ọ̀kàwé ṣé wàá mọ̀ kí mo ní three masters degrees àbó o mọ̀ mo ní ní international relations mo ní ní sociology and anthropology mo tún ní ní public admin ṣé ìwé kọ́ yẹn ṣé wọ́n kàwé tó mi ni o ní llb bl degree ẹ̀yọ kan o dẹ̀ ń kápá sókè. Okay ìwé wo ló kà èmi kọ́ mo sanwó ìwé tó lọ kà ní mo wá pàṣẹ fún ẹ pé kó wá ṣiṣẹ́ ní company tó tiẹ̀ sọ fún mi ná Máyọ̀wá iṣẹ́ tó lórí yẹn lò ni wọ́n fi lọ ẹ. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ fún mi pẹ̀lú one hundred and fifty thousand wọ́n dẹ̀ ló wọ́n máa increase gradually. lọ́mọ tèmi manager hotel two hundred and twenty two thousand naira ló ṣe ń gba as at last week tó gba salary two hundred and kí ni mo sọ two hundred and twenty two thousand naira pẹ̀lú gbogbo àwọn ẹ̀rọ tó wà bẹ́ẹ̀ nìyẹn ó náà fi ṣáka ó ń gba housing allowance and other benefits tó rí ń bẹ̀. ní ẹni tí mi ò mọ̀ rí tí mo gbà síṣẹ́ wọ́n á ní kí wọ́n wá take position yẹn kí wọ́n máa pàṣẹ ń bẹ̀ kí wọ́n máa san salaries fún àwọn èèyàn wọ́n sọ fẹ́mi professor lọ gba salary bí kan torí mo dẹ̀ ti ní hòtẹ́ẹ̀lì yẹn mi ò ní kọ́mí tí mo ń ṣe àbí àwọn Dangote tá à ń gbọ́ yẹn iṣẹ́ kan oṣù lọ́ọ́ ṣe ni business kankan ni wọ́n invest ni wọ́n ṣe sugar wọ́n ṣe cement wọ́n ṣe oríṣiríṣi wọ́n ṣe noodles dúró síbẹ̀ wọ́n sọ fún mi wá ó lè gájú mi lọ ní àìtó èmi bàbá ẹ dè mo dẹ̀ láṣẹ lórí ẹ náà listen máyẹ̀wá àṣẹ tí máa pa fún ẹ ló máa múlẹ̀ náà mo pa ní àṣẹ ni mi ò mú abíàbá máyẹ̀wá wà á tẹ̀lé mi lọ sí hòtẹ́ẹ̀lì yẹn máa introduce ẹ sí every member of staff ibẹ̀ yẹn wà á mú ẹ pé ìwọ ló fẹ́ take over as the managing director of that place okay. finito rubbish ah mi kọ́ mo ní ẹ̀ ní ah, àbílẹ̀ mi náà fọlọ́ ògbé o sọ owó lélẹ̀ àgbà bó ló jẹ sí wọ́n ní bẹ̀ one fifty four one million. no mọ́mì no now irú part of the world wo lọ ti ń ṣe lè this is not done ẹ báwo ni wọn ṣe máa ma sọ fún mi pé nǹkan tó yẹ kí n ṣe nìyẹn ẹ ṣé dáàdì fẹ́ máa enslave mi ni. who is enslaving who. dad of course. listen mayawa tó o bá farabalẹ̀ o ò ní rí ọ̀rọ̀ ẹbí mi pẹ̀lú bàbá ẹ ti ṣe rí o listen son what we want for you is nothing but the best. We only want you to live the good life we never had the opportunity to live. That's all. But mom, daddy best might not be my best. I spent five years moving fi law. Five years mo fi ṣe law. Nísìnyí, ọwọ́ ni kò wá máa ṣe. Hòtẹ́lì àní daddy now. Ó to síra wọn kò bára wọn dọ́gba now. Mommy, fi tó wáyé Or ọ̀rọ̀ yìí ló daddy I don't care. Stop. Don't you dare That is so sí bàbá I won't take that from you ìwé mímọ́ gan fìdí ẹ̀ múlẹ̀ ó sọ pé ọmọ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sáwọn òbí ẹ̀ so so subscriptions so ìgbà wo ló bẹ̀rẹ̀ yẹn kí ló dé báyìí. èmi fúnra mi ìrìnà mo ti um, bábà bẹ́ẹ̀ sọ on your behalf I've argued it out with them I just want to know your stand ó ní mo ṣe tún ní kí n fúrò nǹkan tí my advice for you is nígbà tó orí ẹ bá tutù torí ẹ bá wálẹ̀ kó tún lò. ẹ ló pè ọlọ́run ẹ̀hẹ̀ wo mo gbọ́ pọ́n náà ọlọ́run fẹ́ fún wa ní ayé tuntun jọ̀ọ́ bá mi kọ́lẹ̀ o ayé tí mo fẹ́ wáyé mo fẹ́ kí ẹsẹ̀ kó dùn mí o mo fẹ́ wárí complete man mi ṣe ẹ mọ wọ àwọn èèyàn fẹ́ dáàdì mi dáàdì mi ló mi fẹ́ mi fẹ́ mi fẹ́ fún mi ní ọ̀tẹ́ rẹ láàbẹ̀ Dangote ẹ ò ṣe ẹ ọ̀rẹ́ mi kọ́ wà níbí o ayé tó fẹ́ wà mí fẹ́ kó bá mi fún ní kọ́sọ̀dì ewúrẹ́. èmi aláwùjọ aláwùjọ aláwùjọ dámilẹ́wúrẹ́ o èmi ni máa kọ ẹ pa. wàá kàn ń pa tó gbé kí n. ó gbogbo ẹsẹ̀ kejì yẹn ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kàn yóò yóò rí pé yóò yóò rí bàbá ńlá olófò ni ẹ òfó ló mú yìí náà. ǹjẹ́ ǹjẹ́ ọ̀dẹ̀ bí gan-an alẹ́ àrùn ẹ̀ méjì mo gbà bí kọjá o mo rí madam kan yẹn gbé ìrùbọ́ ló gbé ìrùbọ́ ni. ó ṣe pàtí nílé. ó kó sì lọ e, e, ìrùbọ́ kọ́ ló gbẹ̀rù ẹlẹ́dẹ́rì bẹ́ẹ̀ lọ dalẹ̀ nù ní orí ah. ó sọ pé ìwọ tó jẹ ẹsẹ̀ méjèèjì kan lò ní mú wáyé tó bá ń padà bọ̀. mo má bàa mi ṣe bá ń sọ̀rọ̀ màá jẹ́ màá ní kọ́lọ́n kó tiẹ̀ jẹ́ ọkàn sí àdéhùn rẹ̀ tó bá ń bọ̀ nínú ẹ̀sẹ̀ màá ní kó sí àdéhùn rẹ̀ o. màá dẹ́kọ̀ ẹ̀ pa wà á kàn pa wá. ẹ má bọ̀ níbi patí ẹ̀ náà ẹ má bọ̀ níbi patí ẹ̀ inú ẹ̀ lè lọ ti ṣe ní patí ẹ̀. ẹ̀gbọ́n o ẹ̀gbọ́n. patí bàbá aláfẹ́. ẹ ṣe tata tata tata ń ṣe kò mọ̀. náà tó kú ló ń ṣe. okú ni. inú skul ló fẹ́ ṣe patí yẹn but àwọn bàbá wà lé mọ́ kọ́ fẹ́ lọ pé àwọn bàbá yẹn. ẹ ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. mo gbọ́ pé ẹ lè lọ́ọ́ fẹ́ sí. o tọ́ ló sọ o ò ah, ah, mọ́fò. èmi mọ́fò ah, ayé tí mo kọ́kọ́ wá oúnjẹ ló pa mí. ọ̀rẹ́ mi ò mọ́fò bóyá ti rí bàbá múrísíkù nìyẹn. kan lè rí o kan bá rí bàbá kan bá rí àwọn lè rí bàbá kan jẹ bàbá ta eh. àwa ni kílẹ̀ yẹn bàbá bàbá. ẹ ẹ eh, eh, jẹ́ àgbè lọ jẹ́ àjẹ́ káfẹ́fẹ́ gbè débẹ̀. ká gbéra ká gbéra ni. ẹ jọ sà dádì. ẹ jọ ṣe ti join àwọn boys. boys boys boys boys àwọn boys ló lẹ́ ń sọ̀rọ̀ pa. ọ̀rẹ́ ìwọ̀n àwọn boys náà sọ. kí ni mo àwọn boys ń sọ. o mọ boys tí wọ́n ń jẹ́ squad tán máa ń pera wọn ní squad wọ́n dèrò fìlà tó dé yìí. no squad yẹn kọ́ wọ́n máa squad nílé yìí wọ́n máa squad. wọ́n máa squad. <laughs> àbẹ́ ètò láìpẹ́. Eh. èmi ò láìkẹ́. ẹ lè láìkí ẹ. Ah, mọ́mí ẹ lè láìkí ẹ because kò sí anything tí n bá ṣe tẹ̀ máa ń láìkí àtẹ̀yìn àti dáàdì ọmọ yìí nìkan ẹ̀gbọ́n mi òun nìkan lẹ láìkí ẹ láìkí mi kò sí problem ẹ má wọrí kò sí problem ẹ tún máa máa praise wọn níwájú mi ẹ dúró ṣé kò tiẹ̀ sí anything tí mo tiẹ̀ ṣe tẹ̀lé sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ láìkí tó please yín tó please dáàdì jẹ́ kò sí anything tí mo ti ṣe rí o tó please yín ẹ má wọlé kàn sí problem ọjọ́ kan ẹ̀kọ́ jì ẹ̀dẹ́rẹ̀ kí mo ti kọ́rọ̀ mi mo ti lọ. sọrí ohun tó ń wà nú ẹ tó fẹ́ wù mí wà gangan ló ń sọ yẹn dúnà ṣé tó o bá ṣe nǹkan tó dáa tó wù èmi àti bàbá ẹ lórí àtẹgbẹ́ ṣé àní praise ẹ ni gbogbo ẹnu la fi ń bẹ sọ̀rọ̀ still no refuse àti change ó kérú eléyìí tó dé sórí yìí sí mo sọ̀rọ̀ sí O gbà náà jẹ wípé mi ò wípé àtún láìkẹ́ tọ́lọ́pàá bá gbẹ mú explanation ló fẹ́ give wọ́n bá gbé wọn lẹ́yìn wá sínú ilé yìí àbí. ká nígbà ẹ̀gbọ́n mi lórí fìlà yẹn. ẹ máa láìkẹ́. mi ì lo láìkẹ́. bọ́n torí bó jẹ́ èmi yẹn lẹ̀ fi láìkẹ́. mi ì lo láìkẹ́ kan láìkẹ́. lásán lásán. kó tí ẹ̀ ní dé mo jáde ọmọ mi kò ní dé. kí ló fún ẹ ní pressure pé mi àti ìgbà Darling. Yeah, I will see. How was it? Yeah, not bad. Jabula, how are you? Yeah, five. Mom. How are you? How are you, my darling? Yes, my coach. How was the day? It was fine, bless God. Táì méjì one day. Mommy, Mọ́mí, about you try gan-an ebi lọ́wọ́ ẹ pé bọ̀bọ̀. lọ́wọ́ mi ló sọ ah we had long session today. ẹ̀yà tó bá mọ ọkọ mi kí n tó fẹ́ mm-hmm. well ẹ̀yin méjì wípé school kan náà lèmi àti ẹjọ́ lọ. yes. and um, we were mates bọ́ ìgbà yẹn mi ni mo máa ń kọ níwèé o. abẹ̀rẹ̀ ah. o ṣé ká máa ṣí gbogbo ẹ̀ lójú báyìí rájọ ọmọ ẹ̀ ṣe wọn pé wọn ti dé nígbà tí gbogbo ọ̀rọ̀ rẹ ṣẹlẹ̀. ẹ ah. ok ọkọ mi max mi ní kọ ní english. ẹ̀gbọ́n àbí. èmi ò gbọ́ kankan. mr squad àbẹ́wò ló gbé sórí yìí. squad ni. squad àbí ìtẹ́ nǹkan tó kó sórí ni mò ń kà. wọ́n máa ń squad ni. lójú ẹ̀ lé tó báyìí kí ló tún ṣẹlẹ̀. lójú ẹ̀ ṣeré nìyẹn. ntẹ́mi pẹ̀lú ẹ̀ ntẹ́mi ṣì ń bí náà nìyẹn wípé kí ni ìtumọ̀ squad pé tọ́lọ́pàá bá gbá wọn mú kọ́ ló bá sọ pé mi pẹ̀lú ẹ̀ i like him for anything <laughs> pé a ti yan favourite wa nínú ọmọ mi ò gbọ́rú ẹ̀ rí. Ah. mọ́mí kàtàjọ́ fẹ́ fún fún fún àṣẹ ah, bí bàbá ẹ ní oúnjẹ kó bọ̀ kó mọrú nǹkan tó ní sọ́kọ̀ sí wa ó ní níjọ́ kan ló ń kọ̀ máa la máa jí bàlàdé máa discover pé òun ti kúrò nínú ilé fún wa pé so máyọ̀wá tí ó jẹ́ ọmọ gidi lọ́dọ̀ wa yẹn ká fọwọ́ mu. ẹ bóyá o ti kọ́lé tó fẹ́ kó lọ àbí kò sí ìrànwọ́ tó wà ń bẹ́ẹ̀ àwa náà ṣiṣẹ́ débi táwa náà kọ́lé náà. eléyìí kọ́lé àbí pé ó fẹ́ lọ join àwọn kọ́ tàbí tẹ̀ ti join wọn pàápàá. ọ̀rẹ́ ló wà ṣòrí anything tó bá ṣe hmm. hmm. you be on your own I keep telling you, you be on your own. Daddy, For the rebel, bẹ́ẹ̀ you ọ̀rẹ́ olúwa tẹ̀ ń wò is rich upstairs o. Èmi àti ẹ̀ máa alone. sọ̀rọ̀ gan-an, ọlọ́run. Wọ́n ọmọ a good boy o. Pọ̀rọ̀ What is in vogue ló ń ṣe? Ọmọ ìkéré ni, ẹ jẹ́ kó enjoy youth ẹ̀. Ẹ hmm? jọ. Ah, Daddy, ó máa tó this stage tí Okay. Well, um, you are in the system now. Yes, sir. Now look up mo ti sìn ẹ́ débi tí mo ti sìn ẹ́ dé you are taking over gradually lórí yẹn tó náà rí gbogbo ẹ̀ bó ṣe lọ. thank you my darling thanks my darling thank you. Hmm. let's go and tone down. ó jẹ́ ìṣúra ẹbí ó jẹ́ kí n fi yẹn serve àbí. Salo freshen up. Èmi náà lọ freshen up. Ah. Ṣọ́dọ̀ ní sẹ́lẹ̀ lọ sí. Nǹkan tí mo sọ náà ṣe nìyí. Kí ni? Mo praise, mo praise, mo praise, mo praise, mo praise ìwọ ni kò yíwà padà ṣé o ti gbọ́ ọ̀rọ̀ ló ìwọ ni kò lọ yíwà padà kó wá ìwà níbi tó bá sọ ọ́ nùsì ká máa bẹ sọ́kò máa wà rùn. ọbọ ìgbà tí bá jó wọn tí mo lọ fọwọn ní tíátà yìí. ma this is not the first time or the second time tí mayowa máa ṣe irú nǹkan báyìí fún mi sọ fún pé mo ní mi ò ṣe mọ́. Ah, ṣé by force ni ṣóun nìkan lọkùnrin ni tó ṣe jẹ́ torí tiẹ̀ máa máa gbọ́kàn ara mi sókè ṣóun nìkan lọkùnrin ni. wẹ́n tó tún bẹ̀bẹ̀ fún gan ó tún ṣì ń di fóònù fóònù tó ń dín mu yẹn mo pe mo pe pèpè tó rọ́mọ̀ kékeré wọn yẹn wà. Ah. drop the phone now ah. mo pe ẹ má bẹ ẹ má bẹ mo sọ pé mi ò ṣe mọ kò ní ìta. Ah. ṣùgbọ́n. um um Tara please. will you shut your mouth? àkínlówó rí ẹ̀ náà màá gbá ẹ létí máa ilé tí mo mí nẹ máa gbá ilé tí kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ orí òpin ni ah tá máa fi kó ìgbà tó bá sọ̀rọ̀ kan máa wojú ẹ̀. táwa ṣé ọ̀nà rí pé mo ti ń gba orí sìn níṣojú ẹ ni mo ṣe yẹn bára rẹ mo dẹ̀ máa gbá létí ni mo sọ ẹ please we love you he loves you so much ojú ọba ṣé pé nǹkan ti fi ìrànwọ́ sọ i won't be here babaláwo yorùbá wọn sọ̀rọ̀ wọn pa òwe bákan náà táwọn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tí òun náà ti ń gbọ́ rí dáadáa wọ́n ní pé ọmọdé òun ọmọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ eh, máyọ̀wá bó ṣe wà ọmọdé ni níwájú ẹ because it's your baby. but bí ìwọ ò ṣe mọ ẹ̀kọ́ yẹn jẹ kí ló dé tí ò ṣe kí ń ra ìwọ lọ́wọ́ pẹ̀lú girlfriend ẹ̀ ṣáléwá how come you treat her well tó jẹ́ pé nǹkan dáadáa ni mo máa ń gbọ́n pa ẹ all the time ṣóun better than you ṣóun ya kí lóun kí ni kí ni i don't even know what to say kí ló yẹ tóun ṣe feel special lọ́kùnrin kí ló ṣẹlẹ̀ kí ló le tó yẹn. can you say this can you say our fingers are not equal o lè fi mí wé máyọ̀wá náà nǹkan tí máyọ̀wá máa ṣe tó máa gba yìí tó máa gbẹ̀yìn bẹ́ẹ̀ èmi lè má lè ṣe é nǹkan tèmi náà bá dé máa ṣe tí máa gba yìí tí máa gbẹ̀yìn bẹ̀ òun náà lè má lè ṣe òun máa nọ́tọ̀ ẹni understand nǹkan tí mi sọ bébí ẹni bó ṣe wà ẹ ọmọ ni lọ́wọ́ ẹ ìwọ ló máa máa kọ ẹ̀yin obìnrin nìyá wa kwazun pé ìwọ ló bí jọ ṣó máa ṣó máa jùnú ni ṣé mi tí mò ń rò pé òkè mo máa ṣe service mi tán a máa sọ̀rọ̀ marriage la ṣe ń ṣerú nǹkan báyìí by this time ó mọjọ́ orí mi ni there is no time. Babe, we are sorry. He's a boy. He's not a man yet. I tell you. Ṣorí tó bá yẹ pé lórí mi máa rí yẹn, kò ní choice wo Ah! Wo tó bá mọ man ṣe máa ń jẹ ọ̀rọ̀ anytime tẹ bá ti ní misunderstanding. So n kò lè wait láti marry ẹ. Tó bá yẹ pé you don't need to bother yourself. Just calm down, jọ. Máa máa ti wá gbọ́ ẹ̀bẹ̀ máyọ̀wá tí máyọ̀wá ò bá fẹ́ mi because àwọn tí mo wà yìí oríṣiríṣi èèyàn ló ń náwó sí mi pé àwọn fẹ́ fẹ́ mi tó ń disturb mi tí mò ń ṣe wàhálà nítorí máyọ̀wá tí máyọ̀wá ò bá fẹ́ mi. Hmm. calm down <laughs> ìwọ ṣáà ní sùúrù bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n nǹkan tó ń sọ. can you listen to her ṣùgbọ́n everything tó ń sọ tó ṣe ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ ṣe ní bí lady ṣe ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó mi fẹ́ máa jábọ́ lójú ẹ̀ ìkọ́ tó dùn lọ́kàn ló ń sọ. <laughs> èpè obìnrin ò dá o èpè obìnrin ò dá o sórí gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ẹ́ tó sọ sílẹ̀ sọ nǹkan tó máa tù nínú tínú ẹ̀ máa fi dùn sí ẹ báyìí lálẹ́ kò jẹ́ kó mọ̀ pé lóòótọ́ ò máa fẹ́. táwa mo fi ọdún wákàtí mo fi ń búra fún ẹ pé kò tó máa mú mi láti máa fẹ́ mo ò rí nǹkan náà ni tí n bá tí tí mi ò fẹ́ kí ẹlẹ́dẹ̀ kó fìyà jẹ mi. àṣẹ ti gùn. I promise you. àṣẹ ti gùn táwa ó ti rí bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ nǹkan tí mo sọ yẹn ó ti rí bẹ́ẹ̀. Mo sọ pé kó delete nọ́mbà gan yẹn náà, kó tẹ̀ delete nọ́mbà yẹn. Ó ní kò delete nọ́. Delete nọ́mbà wèrè! Delete! Hmm. Kí ló tún rò lọ síbi bẹ̀yẹn nísìnyí? Wọ́n sọ pé kí ni mo rò lọ bẹ̀ ẹ̀yin ọkùnrin gbogbo promises tó ṣe gbogbo ìlérí tó ṣe ṣé wọ́n fẹ́ sọ fún mi pé kò ní rí nǹkan kan tó kàn máa tó máa wò tó dẹ̀ máa fi bínú tó máa change mind ẹ̀. tá à ń wá gbogbo ẹ̀ṣẹ̀ tó etí ṣẹ̀ mi mo ti dáríjì ẹ́ in advance. torí ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ yẹn sìn ẹni ẹ̀ṣẹ̀ tèmi bá ṣe o ti dáríjì mí in advance. àtẹ̀yẹ tó etí ṣẹ̀ láti ọjọ́ yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kò lè ṣẹ̀ mí ní ayé mo ti dáríjì ẹ́. Hmm dáríjì mi. bẹ́ẹ̀ni. tó dẹ̀ tí mo nǹkan tí mo máa ṣe fún ẹ. kí ló fẹ́ ṣe fún mi. <laughs> máa dẹ̀ surprise ẹ. mo yà bù ú gbọ́. ẹnu ọ̀fọ̀ náà mo máa compensate ẹ ni fún pé o ready láti dáríjì mi fẹ́ṣẹ̀ tí mi ò tẹ̀ tí ṣẹ̀ gan. Mm-hmm. àsun bíbá ìlàlẹ̀. irọ́ ni o. àsun bí lálẹ̀ màá sun ah, bí lọ́la náà àtọ̀túnla two extra days ni màá lóun bí. are you serious? Mm-hmm. ah ọpẹ́ o. Eh? dúdú dúdú dúdú <laughs> ọpẹ́ kí ló ń dúpẹ́ fún. Ah, ìwọ eh. tó bá dàgbé kọ̀ọ̀kan wà nílé yìí tó fẹ́ gé ẹ jẹ. kí ló kí ló ń gé mi jẹ kákan gé mi jẹ. o ṣú ọ. bọ̀dú rán kí ló ń dúpẹ́ fún ìkan tí mò ń rò kọ́ ló ń rò ah, kì í ṣe ìkan tí mò ń rò ni ò ń rò. ìwọ ló mọ nǹkan tó ń rò. Hmm. sísùn síbi tí mo ní mo fẹ́ sùn síbi just to take care of you. for you? Hmm. ah thank god. Eh? thank god dẹ yìí thank god dẹ yìí. èmi ò wá mú nǹkan tó ń rò. ẹ tí sọ nǹkan tó tó ń fa attitude láàrin méjèèjì kí ni nǹkan náà náà. àbí èmi tí mo dé ni. mi ò ní any problem with anybody this is me and that's the way I be. mi ò problem with anybody mo wà lórí ọwọ́ mi because um, ẹni tí kò bá fara balẹ̀ òun ló máa ń jìyà lẹ́kọ̀ọ́ so nítorí ẹ̀ ni mo ṣe wà lórí ọwọ́ mi wà lórí ọwọ́ mi ni. What's my serious o? Ṣé èmi rò pé lè ní? Oh, seriously, the is, I don't have a problem with you. Seriously, I'm cool and okay with you. Mm. But any other ẹ̀gbọ́n mi ni parents wa fa problems in life wa. Our parents, yes. Òun jẹ́ ká jọ ní problem. Má dà lóhùn. so I have to mommy one like here, wọ́n ní alẹ́ àná ìmọ̀ àjáde ṣì wà nínú yàrá jẹ́pọ̀ ọ̀rọ̀ ẹ̀ ló ń bá mi sọ tọ́ ni pé tó bá ti parí because wọ́n ń retí result ẹ̀ pé tí result ẹ̀ bá jáde bá ti lọ serve á lọ ṣe masters ẹ̀ ní London. my friend wọ́n lòun lọ sí UK ibẹ̀ ló ti máa lọ ṣe eh, masters. má tàn mí look let me tell you something let me tell you something nínú ilé yìí kò sí anybody tó like me. ká ní pé èmi omi wá sí ilé yìí wọn ò wọn ní gbà wọn ní like. there we go. ah so that hello everyone. ẹ káàbọ̀. Yes, sir. Uh, how are you? Uh, Ojú ara lẹ̀ kí ló dé ẹ̀ fáyín sí? Láti mú kọ́ ní fi gba atẹ́gùn ni. Bẹ́ẹ̀ni, mú freestyle ni. Táwa. Uh, sir. How are you? Very well, sir. Pátì náà la fẹ́ pélé tẹ̀fà láti iwájú orí dé ọyàn ọ̀run báyìí. Dádì, ó ti pẹ́ tó ti wà ń bẹ̀ ẹ́. Mi ìṣẹ̀ṣẹ̀ mm. fi síbẹ̀. Èmi ò rí rí o ìfọ torí ìgbà tá a wá pátì tèmi mọ̀ láti bíbà kò ní kọjá bí tó yẹ ó pọ̀ jù bí ilé tẹ̀ wá fàdọ̀rùn tó fẹ́ para ẹ̀ ni ó fẹ́ gún ẹ lọ́bẹ̀ lọ́rùn ni. láti nǹkan tó ń ṣe é sí ni nǹkan tó pátì tó ń là sí ni kí ni ló kọ́kọ́ là tóbi ní big brother naija. ta ló ń jẹ́ tóbi. tóbi mo tẹ̀lé kí mi náà ṣe nǹkan tó ṣe àwọn àwọn àwọn example burúkú ló máa ń ṣe i'm sure ẹ mọ burúkú tó bí ẹ máa jẹ. ẹnu kí ló ń ṣe náà. tètè tètè kàn kí ni mò ń ṣe bíbà yìí ṣé mi nìkan ni mo hàn bíbà yìí. wẹ́rẹ́ bẹ́ẹ̀ kàn sá o. Yàrá ìjẹ. Ẹ má bínú láyé. Àbá lọ̀rọ̀ ẹ̀. excuse me àti Máyọ̀wá kan sọ̀rọ̀? Oh, okay All right. Iowa. started. Mayowa. Yes, Now, ọmọ yìí táwa mo ti ń ṣàkíyèsí fún bí ọjọ́ mẹ́ta mẹ́rin kan pé inú ilé ìlú rẹ̀ òun sùn tó ń jí tí bá lọ tí n bá dé mo máa ń bá ní all the time kí ló ń ṣẹlẹ̀ gangan. Eh, dáàdi èmi àti táwọn wa ti agree pé a fẹ́ fẹ́ra wa so mo dẹ̀ wò pé a ní láti understand ara wa kó tó di pé a marry ọmọ yìí ní kó wà lọ́dọ̀ mi fúngbà díẹ̀ ká fi study ara wa. oúnjẹ bíi lọ tó ń study kẹ́ understand ara yín ṣe ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí papọ̀ náà ni àbí. àwọn àpọ̀jù jọ ń sùn ní yàrá kan náà but sí nǹkan kan láàrin wa. okay now i will go back to that sórí ó ti dàgbà o lóòótọ́ like big boy wò dúró ẹ ikùn ẹ̀ gàn tèmi lọ tó bá jẹ́ ẹ̀ wò dúró ẹ wò mí mọ́lẹ̀ okùn ẹ̀ gàn tèmi lọ. ọlá yín ni dáadé ọlá yín ni sá. oúnjẹ ìyá ẹ tó ń jẹ ní àwọn. <laughs> Eh, no no seriously Mayowa mo fẹ́ fẹ́ ọmọ ẹni àbúkọ bá. àdìmọ̀ fẹ́ fẹ́ láìpẹ́ mi ni pé wà á ṣùgbọ́n ká. tó bá fẹ́ ṣe yẹn màá wá dìde màá wá tọ̀ àwọn tó ní lọ pé ìwọ rí òdòdó kan lágbà láwọn tó fẹ́ ká wọ́n ṣe ń ṣe ilẹ̀ adúláwọ̀ nìyẹn pàápàá jùlọ ilẹ̀ abínibí wa ilẹ̀ oòdùà o kò lè máa tó ń bí ọmọ lọ́mọ o gbé sínú ilé òun practice marriage olóhùn study ẹ̀ ilé ò kì í ṣe school o ò kàwé kankan o yọ fa ọmọ lọ́mọ ni mi ò dẹ̀ ní gbarú ẹ̀ lákàtà mi under this roof àbí kò sí nǹkan kan láàrin wa a ṣe nǹkan kan. kò ṣe nǹkan kan ẹ bá ṣe náà ṣó máa jẹ́wọ́ ni nǹkan tó ń ṣe nìyẹn sórí mi ò ní lajú nílẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa mi ò lè sáré kiri o ok dìde báyìí kò jẹ́ kó mọ̀ pé o fẹ́ lọ mọ̀ ọ́n òbí ẹ̀ kò lè jẹ́ kí n mọ̀ abọ́ bẹ̀ ok that is how it should be mi ò fẹ́ màmá ẹ̀ kí n mi ò ṣí skẹ́ẹ̀tì ìyá ẹ̀ wò nǹkan àti tá a má rí èyí tí dọ́dọ̀ kúdọ̀ wò tá a bá sọ wá ní ìgbà tiwa nìyẹn ìgbà tí ń yàtọ̀. akọ̀jì jọ ń sùn ní dáadé. ẹ kàn ń sùn ni orin nìkan ni just orin. Um, hey guys, um, mi ò ní parọ́ fún yín, èmi support nǹkan tí dáàdì ṣe hmm. yẹn, because um, ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n tẹ̀lé. Mm-hmm. àkíkà. nítorí ah, ó lòdì sí òfin ọlọ́run kí èèyàn kàn gbé obìnrin tí ò tí ì san owó orí ẹ̀ sínú ilé ẹ̀ lábẹ́ òrùlé ẹ̀ kó lè jọ máa gbé it's wrong yes ó lè sọ nǹkan tí dáàdi mi kà ṣe yẹn èmi mo fi hàn pé it's the right thing mm. for you to do. Mm, man. Mm. <laughs> Okay, ẹ mọ ohun at this point the minute that sọ àwọn kankan come, rí in tí dáàdi sọ technically he is right yes tí popsi bá sọ fún ẹ pé o ní ìdá ti ṣe nǹkan kan pẹ̀lú introduction ni be wedding kó tó gbé sílé popsi right. Hmm. bẹ́ẹ̀ kò tọ́ sí wọ lẹ́nu umar àbí umar tèmi àti ẹ̀ mọ̀kọ́ rè ni ok come eh, on, dàbí pé mo exaggerate bella tó gbé ní miyaki how many months ló fi sọ̀rọ̀ oṣù mẹ́. six months ló fi sùn ọdún ẹ. ọdún mú mú mú bọ́mọ yẹn ṣe kókó ọmú jẹ ọmọ size pint ẹ ọdún ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ wẹ ni na ọṣẹ bí please don't go don't go don't go don't go there don't go there don't go there don't go there you are a married man now. so o ní láti máa sọ̀rọ̀ ọkì sọ pé married man to be. ẹ ẹ wo ìyẹn ìbànú má ti ẹ yẹn. a máa ma sọ lọ́jọ́ mi báwo la ṣe fẹ́ plan wedding ẹ. because ó yẹ kó mọ̀ kó ní àwọn èèyàn lára o. ṣó tiẹ̀ rí nǹkan tèmi fẹ́ ṣe lọ́jọ́ yẹn man it's gonna be very very bad. èmi ìjẹ́ surprise mi ta ìgbà tí wọ́n pé yóò bá bàbá tán lè èmi ìjẹ́ èyí tí ṣe kàn rí ṣé wedding lọ́ọ́ máa ń kọ́kọ́ ṣe ni a máa kọ́kọ́ ṣe introduction. àti introduction àti wedding ìkíkì tí ò bá jẹ ń bẹ a gbúdọ̀ pariwo. sori látọ̀dọ̀ tèmi gan mo fẹ́ náwó. máa gbọ́ farabalẹ̀ sori àti introduction tó ń sọ àti wedding yẹn a lè ṣe lọ́jọ́ kan náà kò lè. pàdé mi kò possible. báwo ni kò possible. kò possible because introduction ló máa ń ṣíwájú wedding ọjọ́ yẹn ló máa fún wa ní date wedding ó ti mọ process. wedding àti <laughs> introduction àti wedding hmm. àwọn aṣàfẹ́fà tóró ní iye tí mo fẹ́ ná lọ́jọ́ yẹn. èmi ò ní pariwo torí wọ́n ní àgbà tó lómi nínú òkè pariwo. wọ́n tún bẹ̀rẹ̀. mo ní burúkú owó tí mo fẹ́ ná. <laughs> wọ́n tún bẹ̀rẹ̀. bọ̀bọ̀ ẹ̀ má bẹ̀rẹ̀ sí. Whisky, Small Ducky, Davido ṣé ẹ ẹ notice pé gbòòrò wà dry season now ó yẹ ká ti rí patí tá a máa lọ àwọn tó fẹ́ sòkò àwọn tó fẹ́ ṣèkó mọ àwọn tó fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ààrẹ pósítà kan wọ́n ń gbòòrò ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi. ṣé o mọ nǹkan tó ń bí mi nínú ọ̀rọ̀ tó alẹ̀ yìí. pa àwọn àwọn aládùúgbò yìí wọ́n ṣe pàtì kọ̀ọ̀kan mọ́ kò sí kòmọ kò sí òkú kò sí bẹ́ẹ̀dẹ̀ ṣé bọ́sẹ̀ máa wò lélẹ̀ ebi ebi máa pàlú ẹ̀kú o ebi máa pàmí kú o mo dẹ̀ fẹ́ràn oúnjẹ o. ẹ tiẹ̀ mọ nǹkan tí èmi ń rò ó dà pé torí tiwa ni àwọn ará ṣe ṣe ìnáwó mọ́ ṣé ó dìgbà tá a bá wá ṣẹ̀ṣẹ̀ wọ mọ́tò lọ Ẹdẹ Òṣogbo Ìkírun Ọ̀yọ́ ká tó lè rẹ́nu gbé sí nǹkan. small doctor kí ló dá lè wọ mọ́tò lọ ní wọ́n gbàdúrà pé a máa wà géènì ni a ní wà shortage a dẹ̀ tó máa wà plenty money on come back tó bá jẹ́ ká sàfà àbó Òṣogbo ẹja máa lọ. èmi èmi ní àìdíà o. àìdíà gbọ̀n. bó bó bó bó bó bó bó bó bóyá ká sọ̀rọ̀ àdínkàn mí sí gbòòrò ká máa wọlé pàwọn arúgbó wọn lóru lóru ah, ah, àbíkẹ́ aláboyún tabari tó ń bọ̀ tó ṣe kùn bọ̀bọ̀ ń bọ̀ oh. lága tó fagún fún fáì ah. bóyá bímọ wọn lè ṣèkó mọ. wo ó ti yé mi ìmọ̀ràn tí wọ́n dálẹ̀ mi ò ní gbà màá rí ilé tànà. mi ń bọ̀ n fẹ́ òótọ́ màá yẹ o. wíṣkì àti ìparí mi tí o dẹ́ ṣé o mọ̀ pé nǹkan tó sọ yẹn. bí o dá o wọ́n mọ̀ pé tó bá pààyàn wọ́n á pọ̀ òun náà ni o èmi ò ní bá yín dá sí yẹn o. olú la máa máa ṣe. ẹ̀jẹ̀ ní sùkúrú. ẹ̀yin méjèèjì ẹ máa ṣe. Máyọ̀wá ṣòrí a lè máa bára wa rìn ká máa bára wa sọ èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ and right. with the look of things èmi ò fẹ́ ká finá sórí òrùlé sùn. in what way. ọ̀dà fún un. o má jẹ́ kí n parọ́ tán ẹ̀ èmi àti ọ̀rẹ́ a sọ̀rọ̀ o we discussed extensively. kí ló lọ ṣẹlẹ̀. Ah, ó má jẹ́ kí n parọ́ tó yẹn gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi inú mi ò dún dẹ̀ jẹ́ kó yé mi pé òun ò ní wá sí wedding náà. tí èèyàn ló wá ń ka ẹ lára ni ọ̀rẹ́ wò ó tó bá níwá kó má wájà rẹ. má máa sọ̀rọ̀ báyẹn kó dáná òun ah, ẹni tá à ń sọ̀rọ̀ ìyá àbúrò ẹni ah, bó ṣe bá mi sọ̀rọ̀ ó jẹ́ kó yé mi pé nínú ilé yẹn kò séèyàn tó láìkùn. there we go. ó ní dájú ò láìkùn. Oh. mọ́mí ò láìkùn ìwọ tó tún jẹ́ ẹ̀gbọ́n tó yẹ kó show love sí i ó nù láìkò òun and pẹ̀lú ọ̀rọ̀ tó mú yẹn sọ fún mi ó ní point o tó bá wá sí wedding yẹn tẹ lọ fún ní public disgrace ńkọ́. sure kò ní point ọ̀rẹ́ kọ̀ máa ń ó kàn fẹ́ dá yàrá ẹ̀ sọ́tọ̀ nínú fámìlì yẹn ni kò fẹ́ follow heritage tó wà nínú fámìlì yẹn ó kàn fẹ́ máa dá pé gbogbo à ń lọ báyìí òun lọ báyìí pé kóun kàn máa dá dúró bẹ́ẹ̀ náà ló ń lo fìlà kan lóun one man squad like pé òun ò ní kankan bá a ṣe nínú ilé yẹn mo dẹ̀ máa ń try láti ṣàlàyé fún pé mọ́mí love ẹ̀ gan dáàdi love ẹ̀ gan but ó kàn choose láti yàrá ọmọ tó fẹ́ yà fúnra rẹ̀ tó hmm, hmm. bá máa wà kó máa wà jáde. máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ pé two wrongs will never make a right you know that you know that ẹ kò lè sọ fihàn pé love ẹ kẹ má show ẹ. in what way you have to show this guy ẹ jẹ́ kó mọ̀ pé nífẹ̀ẹ́ gradually lèèyàn máa ń change ó máa change. Ah, ah, mi ò like kọ̀rọ̀ tó ń sọ yìí má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ eh, you of all people wọ́pọ̀ ló yẹ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí kó dá náà. èmi advice tèmi máa fún ẹni pé kò pé kó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò mo dẹ̀ mọ̀ pé ó máa change kò séyàn tí ò kì í change now. ìyẹn máa gbọ́ tó máa pè ó máa change. bọ̀bọ̀ yẹn. ṣé bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ rẹ̀ ṣé wọ́n náà change ni. ok mo ti gbọ́. I just I just want you to make peace with your brother. ok ok ok mo ti gbọ́ màá bá mọ́mí àti dáàdi sọ̀rọ̀ màá pè wọ́n màá dẹ̀ pò òun náà àjíjọ sọ̀rọ̀ lórí ẹ̀. ṣé òun aṣọ mi ni. mo aṣọ ẹ. ẹ bẹ́tà kó tí mo fẹ́ nìyẹn. all right bọ jẹ́ ká fi ọ̀rọ̀ ọ̀rẹ́ sílẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ títí wa pàdé tó pàdé. bẹ́ẹ̀ rárá wọ́n jó ń bí báyìí ni kí ti yín. àti ẹ má bínú ẹjọ ṣé talent tó ń ṣe pàtí gangan. kí ti yín kí ti yín pẹ̀lú ẹni tó ń ṣe pàtí. ká ló ń ṣe pàtí ẹjọ ẹ má bínú mo fọlọ́n bẹ̀ yẹn jọ. ẹ bọ́ dàdà kọ́ ló ń ṣe pàtí. bọ́ dàdà kọ́ ló ń ṣe pàtí. ẹ kí ló dé. ẹ wo ẹ wo ṣe fẹ́ gbọ́ gbogbo àwọn tá a pè sí bíbá yìí a kùwé pè wọ́n ni tẹ́ ẹ bá ti ní invitation card lọ́wọ́ ẹ ní wọlé o ah, ẹ ní wọlé o. ó yẹ máa fò bọ́lẹ̀. ọmọ ah. <laughs> eh, <laughs> ga ọ eh. ẹ mm. ṣe o. ojú ọlọ́ bàbẹ́ kí ẹ máa ṣe ojú ọlọ́ sí nǹkan báyìí se ṣe pati. ẹ kò so. wo pati wa gbogbo wa wo ti wo E ẹ bá sọ pé omi ló máa ṣe ẹja jiná máa sọ pé irọ́ ni ó dẹ̀ ti wá lójú báyìí omi ti ń ṣe ẹja jiná. ó máa dùn mí o ní bí mo ṣe ní lẹ́fù tó nínú ìlú bó ṣe mọ̀ mí tó kí máa ra kó máa fi lẹ́fù máa kó wa ní bàbá kò yẹ kó máa rí bẹ́ẹ̀ láéláyé ajá ọmọ ọmọ jẹ fún lọ́mù ó mọ tòdó yá kì mọ́lẹ̀ tó wá Kẹ́hìn rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń Kò sí ìtó yé mi ń bẹ̀ o. Ẹ dákun mọ fẹ́ mẹni tí yàn ń jẹ gangan. Èmi fẹ́ mọ ajá tó dù ọ̀yà ń kì í mọ́lẹ̀. Mo sì omi ti ń ṣẹjá jiná. Èmi múlíkùsà máa ń wá tì. Ìmọ̀ nkíní àti wa, bàbá múlíkù, ṣé ẹ fẹ́ sọ fún wa wípé ẹ mọ̀ pẹ́gbọ́n yín wọ́n ń Ẹ ẹ rò a máa débẹ̀ àdè máa gbẹ̀tọ̀ wa. ẹ dàpọ̀ ẹ dúró dàpọ̀ èwo ń bẹ̀ náà. bọ́lá dàpọ̀ ẹ̀gbọ́n tí ń mà ní olórí burúkú lẹ̀ olójú kòkò lẹ̀ gbẹ́ mọ́tò ló máa pa wọn. bàdá yẹn ṣèpà tí wọ́n wọ ẹ̀ràn sábọ́ ọwọ́ wọn ń sàn fún epo pàtí wà níwá bàbá ìwọ ẹjẹ kọ́ mọ̀ ọ́n mo ti gbẹ o ara ìwẹ̀ wa bàbá ìwọ ara mi kò sóúnjẹ jára ara mọ́ o bàbá ìmọ̀ tẹ̀ ń ṣe o ẹ mọ̀ tẹ̀ ń ṣe o. <laughs> ohun tá à ń sọ yìí ọmọ ń ṣe mí kàyéfì dàpọ̀ ń ṣènáwó ìyá wa ti kú ti pẹ́ sáà ní dàpọ̀ ń yẹ ìyá wa padà ni ẹ mọ ń tá a sì báyìí tó bá fi jẹ́ pé dàpọ̀ ń ṣènáwó lónìí o tí ó jẹ́ kémi gbọ́ èmi jókòó ń gbà wọ́n tilẹ̀kùnú létí rẹ̀ ní bá ṣe fàájì náà mo jókòó sí àyìn ìrìn ibi wọlé ìrìn àwòrán mọ̀ tí dàpọ̀ bá wá ń ṣènáwó lónìí tí ò sọ fún mi ewúrẹ́ ilé ìfojú dọdẹnu ẹni ó bá ní kíláàsì làásì hàn ẹ mọ ń tá a sì ìyàpọ̀ yá báyìí báyìí baba ẹ wo ẹ̀bẹ̀ kan bẹ̀bẹ̀ yan daba de bẹ baba ojo nínú ni kẹrọ kẹ gbọ́dọ̀ kó kú dànù. ẹ sọ lọ́dọ̀ dà. baba kú o gbé baba wa o baba kú o ya ẹgbẹ baba. dako dako sì lówó dako sì lówó. yóò lọ sọlẹ bọ sí. làmọ wá tí o mẹsẹ kọlẹ. ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ. mo fẹ́. kò sọ níbẹ̀ ẹni lọ́jọ́ ayọ̀ wá lọ́jọ́ ayọ̀ wá lọ́jọ́ ayọ̀ wá ẹni lọ́jọ́ ayọ̀ wá lọ́jọ́ ayọ̀ wá lọ́jọ́ ayọ̀ wá. ẹ kọrin ẹni lọ́jọ́ ayọ̀ wá lọ́jọ́ ayọ̀ wá lọ́jọ́ ayọ̀ wá ẹni lọ́jọ́ ayọ̀ wá lọ́jọ́. mo dúpẹ́ ẹ ṣe tẹ gbọ́ tẹ wá ẹ wo irúkọ ayọ̀ báyìí ò ní tán lọ́dẹ ẹnì kọ̀ọ̀kan wa a máa ń re báyìí bára wa ṣe o ẹ wo ẹni tá a wá yìí ẹ̀yin gan máa mọ̀ wípé ó ń sọkú tí wọ̀wọ́ ń bì kan ẹ wo gbogbo program yìí ni ẹ máa gbádùn ẹ ẹ wo kí mi tún wá introduce ara mi ẹ jẹ́ ká kọ́kọ́ mọ àwọn tàbá ṣe nǹkan àbí kò nídìí. so therefore máa kọ́kọ́ lọ to my left ká kọ́kọ́ mọ àwọn tó jókòó ká mọ at least ká tiẹ̀ mọ bí tá a máa fi sí bẹ́ẹ̀ ẹ yá dáàdi ni mọ́mì mi ẹ kú kalẹ̀ o ẹ jọ ẹ bá introduce ara yín. ẹ ṣé ọyàn èèyàn wa alága ẹ ṣé o a máa rí yín pẹ́ o ẹ ṣé ẹ kú dìde o orúkọ tèmi ni níkẹ́ àfọlábí èmi ni ìyá ìyàwó ọjọ́ òní. ayọ̀ òní ẹ pàṣẹwọ ẹ pàṣẹwọ ṣé ẹni pọ́ jọra wọn ni. ó yá mi. <laughs> Uh, one thousand five hundred. <laughs> Eh, orúkọ tèmi ni Mr. Afọlábí tí mo jẹ́ bàbá ìyàwó. ẹ ṣe ẹ ṣe. bàbá ìyàwó tẹ̀lé ọmọ rẹ o. tẹ̀lé ọmọ. bàbá ìyàwó tẹ̀lé rẹ o. tẹ̀lé ọmọ. ẹ ṣé o ó yá ẹ ṣé o ẹ kú ìjókòó o ẹ kú dìde o ohun ayọ̀ la máa bára wa ṣe o ẹ wo ẹ má wulẹ̀ jẹ́ ká ṣe àtúnrí aṣọ afọlábí gbogbo wa afọlábí ni afọlábí ẹ ṣé gan ni o a ti wá mọ̀ pé àwọn ẹbí ìyàwó àwọn olówó to the left ẹ jẹ́ ká wá lọ àbí ká má lọ to the right ó yẹ kí n gbọ́ mọ́tò tí ma fi lọ right ni o àwọn máa padà wá gbà mo gbà ẹ mo má wọn ló jẹ́ ń jẹ owó bí lónìí ọyọ dádì mi mọ́mì mi ẹ kú dìde ẹ ra àmọ́ ẹjọ́ introduction. Um, praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Ẹ ṣeun. Uh, ní orúkọ ìyàwó mi, my darling wife, my better half, rib of my rib, ye ye agbakin àti èmi alára àgbàkin atúnlùtò moses adéníyì ọláníyan àkí gbogbo yín káàbọ̀ sí ìgbéyàwó láàrin àwọn ọmọ wa ọmọ tá à ń wá àti máyọ̀wá àwa ni bàbá àti ìyá ọkọ thank you god bless you. thank you sir thank you sir thank you sir. ẹ ṣe rí bí mo ṣe wà yìí méjì ni mí lè nì yes kẹ́ because iṣẹ́ méjì ni mo gbà ẹ ṣe first and foremost èmi ni bestie ìyàwó bestie mi mo tún wá dúró bí alága àdúró lẹ́nu mi ò wá jáwọ́ o èmi àti pàdí mi náà látijọ́ wá tó ṣe ni pé a tó sílé sílé ni. Ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. mama mama mama yà sẹ́yìn ẹ dàpọ̀ ẹ ní sùúrù sọ́ọ̀rì ẹ dúró ẹ dúró ẹ dúró sẹ́ẹ̀rì ẹ níbi lórí tàbí wà yìí ti dójú ọ̀pá gàdé sẹ́ẹ̀rì ọkùnrin ẹ bẹ́ẹ̀ kò fífi lé dé sọ̀rọ̀ tẹ̀ ń wọ àbúrò mi ni òun sì ni bàbá tó bí dáhùn wá. àbúrò àbúrò bàbá yà. ẹ bẹ́ẹ̀ ni àbúrò mi ni ṣùgbọ́n ló bi. ọmọ ẹ fẹ́ ṣe ìgbéyàwó lónìí a sì lè fi ọ̀hàn torí ẹnu rẹ̀ ní ìwù bẹ́ẹ̀ ni ọ̀nà ni kò sí gbọ́dọ̀ dàrú o yóò ṣe o. wo ọmọ o dì náà bàbá ẹ wo ọmọ màá sọ̀rọ̀ ẹfọ ẹ ọmọ kò tó yẹ. wọlé wọlé pẹ̀lẹ́ ní wọn ti ẹni sùúrù náà ẹ bá mi dárò ara mi. ǹjẹ́ o sọ̀rọ̀ o. bọ̀dá mi bọ̀dá mi ṣe bẹ́ẹ̀ bímọ tí tẹ́ẹ̀sì bímọ tí hmm. ẹ wá mọ́mọ́ mi ẹ fi sọmọ lọ́jọ́ ẹ̀yẹ mi. ẹ ń gbòòrè yìí. bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ wá ọkọ̀ mi bàbá. Ah lọ́jọ́ ẹ̀yẹ ah. ìwà ó fẹ́ ṣe ọkọ ah. ọkọ ọkọ lọ. gbé wọn bọ́ta gbé wọn bọ́ta. ọmọ ọmọ ọmọ gbé bàbá ẹ jáde. ọmọ gbé bàbá ẹ jáde. kí ló ń sọ̀rọ̀ ní ìwà ìtòrí ọlọ́run. débìlò wíṣkì wíṣkì. ẹ wo bí ọ̀bọ yóò ní skill táwa ti wọ́n gbà ń bí ọ̀bọ yóò ní skill a lè kú omi. sábà ti fẹ́ wàhálà ní pati pati máa wà corrupted on spoil ni. ẹ mọ ẹ mọ tẹ́mi fẹ́ sọ ọ̀rọ̀ tèmi ò lé.

ẹ̀yin oko ẹ máa jí. òjò máa rọ̀. ẹ̀yin oko máa jí. òjò máa rọ̀. òjò ah. máa rọ̀. wọ́n ní kùtà lọ́wọ́. àti àgbàràkà. ó dá ọmọdé sórí ìkúnlẹ̀ for like how many hours tó ti ń bẹ̀ ẹ ilé ìrí a fi bọ́ lọ́rọ̀ ni kí ni problem ẹ náà ọmọ yìí sunkún sí ẹlọ́run ó ń bẹ̀ látàárọ̀ ó dẹ̀ ká gidi borí bí pọ̀ mọ́mọ́là ọmọ ah, tó ṣe you date here. má sọ pé mi ò sí mo wà ń gbogbo àjọ wà ń mi ni bàbá yẹn dé. kí ló kí ni mo sọ kí ló. ó lọ kí ló wà ọjọ́ tèmi àti ẹ̀ ń bọ̀ tá à ń drive bọ̀. àfilà ẹ ó wà lẹ́yìn. ok ọ̀rọ̀ ẹ̀ máa mú tabá ti fẹ́ bọ́lẹ̀. kí ni wọ́n ẹ tó lè mo ní ìjọ ní tí bá tí bá ti iṣu máa ń kí blóòkì ṣe bàbá ilé ó yà tilẹ̀. tàrí bàbá yẹn tó ṣubú sínú kọ́ta tọ́wọ́n ọmọ tọ́wọ́n ọmọ kékeré surrounded ṣó wà ń bẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀ olóhùn ọmọ bàbá yẹn mo rí pé mood ẹ̀ change lẹ́sẹ̀kẹsẹ̀ àbọ̀ ti gbàgbé ni tó bá lè ṣerú bàbá ìfún bàbá tó bí lọ́mọ tó bí lọ́mọ tó dẹ̀jẹ̀ sí lórí tó bí tó ní kò bá ṣe lọ́jọ́ wájú ibo ló fẹ́ fi mí sí you can imagine. ah. kò tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn kò sí anybody tí rẹ̀ máa ṣẹlẹ̀ sí tó máa accept pé bàbá òun nìyẹn eh? o lè fi ọ̀rọ̀ ọkọ àti bàbá wéra wọn they are different and nǹkan tí mo yẹ ṣe irú nǹkan báyìí ni pé ojú tì mí lọ́jọ́ yẹn mo dẹ̀ wọ́n pé tí mi ò bá tiẹ̀ deny wọ́n lè sọ pé torí ẹ̀ òun ò ní fẹ́ mi nítorí títí ẹ̀ náà ni mo ṣe deny wọn mo dẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ later àmọ́ wá báyìí máa yanjú ẹ̀. dáhà no it's okay it's okay it's okay don't talk again stand up dìde lẹ̀ tó bá ní kò má èmi mo sọ pé kò dìde èmi mo sọ pé kò dìde sẹ́ mo ní kò dìde ò dẹ̀ gbọ́dọ̀ sunkún mọ́ torí pé ó ti fẹ́ máa affect mi mo ti fẹ́ máa sunkún báyìí àbúbọ̀ yòó o ò nílàkàyò o ò nílàkàyò gbọ́dọ̀ bàtàbàtà tọmọdé ìsọ̀kalẹ̀ she did all this all in the name of wípé kò fẹ́ lose ẹ̀ all in the name of wípé ó nífẹ̀ẹ́ ó deny bàbá tó bí torí pé ó nífẹ̀ẹ́ ah come on now come on now Máyọ̀wá ṣé ìwọ ti gbàgbé ni ẹ́ eh? ó ti gbàgbé ọjọ́ tó ṣẹ́ ọmọ yìí nígbà táwọn service tó ń ránlẹ̀ bí ọmọ kókó ọmọ yìí má dáríjì ẹ̀ Máyọ̀wá Máyọ̀wá. Eh. ok táwọn mo ní kó ah, dìde dìde dìde dìde mo ní kó dìde ńlẹ̀ dìde kó jókòó jókòó ìwọ máa wà ìwọ lọ àbí. wo táwa mi ò fẹ́ kó sunkún mọ́ jọjọ rí ọlọ́run má sunkún mọ́ ṣé bó ṣe wọlé lọ ẹ èmi á wọnú ilé màá lọ bá sọ̀rọ̀ tó bá dẹ̀ kàn tó lóun ò ní ṣe tiẹ̀ kó òun ò fẹ́ mọ́ á já sí wípé mi àti ẹ̀ àní ọ̀rẹ́ kankan tá a fẹ́ bára wa ṣe mọ́ okùn ọ̀rẹ́ wa èmi yìí ló já I tell you fọ́kàn ẹ̀ balẹ̀ títẹ̀ ló máa ṣe. Vai lá! Olóṣì, ó lànà àgbòfò, agbára dára dẹ́ni. Mọ ohun tó rí ọ̀pẹ̀ mi o. Ẹni àìjírí. Ohun tó rí ọ̀pẹ̀ mi, wọ́n èjírè mi. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Bàbá jírí mi kọ́ kú òlé fún mi. Ṣọ́tọ̀ ẹ. Ah, ah, torí ọlọ́run ṣọ́tọ̀ àbí ọ̀tọ̀ bá tó bá jalè máa fi ọwọ́ méjèèjì gbá ojú ẹni. Ṣọ́tọ̀ o ti bẹ̀ yẹ ọmọ ẹ jẹ́ níwọ̀ kíní burúkú ẹni àìjírí ẹni àìjíkòrí. èmi ìka èèyàn alákọ̀rí. èmi lẹni àìjírí. bẹ́ẹ̀ni. ọ̀daràn ojú lára ká máa fi rírẹ̀ fi wọlẹ̀. ní kíni. tọ́ba jẹ́ pé ẹ mọ̀ mí ẹ mọ̀ pé wòlíì kan ni mí o. ẹnu burúkú sáhùn àwítàwí ní ọmọràn ọmọ bàbá ní ọmọràn ọmọ gbogbo pẹ̀lú ojú òṣì tọ́lọ́hún ò tó fi dára ẹ̀. mo joyin. kí ló ṣe. mo joyin. kí ni. sọ́bì ni wọ̀nyí ọ̀dàlẹ̀ ní ọ̀ lọ́nà wo ìwọ ọ̀rọ̀ ìlédè àpòpẹ̀pẹ̀ lọ́mọ tèmi eh. ẹ̀ fọmọ mi lọ́kọ. mọ́mọ́ tẹ́lẹ̀ ẹ ṣe fún yín o. kí ló bá ṣe o. èmi. kí ló bá ṣe. káyé ọmọ bàjẹ́ kọ̀ràn ọmọ ah, bàjẹ́. ìwọ ò ti bá yé jẹ́ báyìí. ó ní èmẹ́kùn òhò jáde. èmi ò fẹ́ kọ́kọ́ mi ọ bàjẹ́ ni. orúkọ òṣìwọ orúkọ tó ti bàjẹ́ tí ò lè ní ìtumọ̀ mọ́ ta ló jẹ́ wá ọmọ rẹ wálé pé òun fẹ́ pẹ́pẹ́pẹ́ èmi ah, ìgbọ́ mo kìlọ̀ fún ẹ o Ebi ò gbọ́ lójú o ojú òṣì tí orí náà tẹ́lẹ̀ yóò yàbọ̀ ni yóò fọ́ pọ̀ o. èmi ò súnmọ́ èmi ò súnmọ́ atẹ́gùn ló tì mí. atẹ́gùn tó bá tiẹ̀ wá bí kó tiẹ̀ padà sẹ́yìn má súnmọ́ mi o má gbàgbé lọ́wọ́ ẹ̀ má jọmọ́ ẹ̀ lórí. mọ́jọ́yìn o kí ló ṣe. mọ́jọ́yìn ọmọ ẹ fẹ́ pa èmi. Eh, lọ́nà wo. èmi mọ́ lọ́nà wo. mọ́lẹ́kùsà máa ń wá tì. ó ẹ dá kankan mọ̀. mo ní òǹdà lọ́nà òun ló fi fẹ́ pa ẹ́. àwọn ẹ̀fọ́ọ̀kù sọ́tí fún mi ní àyè. àbí. ẹ wo kí ni burúkú aláìníròónú yìí. à ń torí ẹ̀jẹ̀ jà oníta ló ń jà lẹ́ńkulé rẹ̀ ṣé bí kò má bàa mu tí òṣì ti ń dojú tì wá kiri ìgboro ìmọ̀ ni abọ́ òrò pọ́mọ́ déédéé fògùn máa ah. pọ títì sí ẹ̀ pa ìwọ yìí ìwọ yìí. ọtí ọ̀nà ni ó wà pa. ẹ wá lọ rè bá bọ̀dá mi. ọ lọ rè bá bọ̀dá mi dìndìnrín. ta ni dìndìnrín. bọ̀dá mi tọ́gọ̀ kọtí ẹ̀gọ́ ní tọ̀lé. ta ni tọ̀lé. ṣé kò tọ̀lé lásán rẹ̀ hùn. bọ̀dá mi. yóò lọ bá bọ̀dá mi ó fi ṣe bàbá. gbẹ́nu sáhùn. orí ẹ̀ bọ̀dá mi gọ̀. ìwọ gbọ́dọ̀ gọ̀ ìwọ la tọ̀lé olóòórùn mẹ́mi lèmi máa ń wẹ̀ fọ tẹ́lẹ̀ abẹ́mi kí màmá gbé ọwọ́ ní bátírúmù wẹ̀. ẹ̀mí ló lọ wẹ̀ fún mi gbogbo nǹkan ní wọn àdọ̀rọ̀ o. gbogbo àdúgbò ló ti mọ̀ pé lóòrùn ni ọba bá wẹ̀ ló mọ̀ kígbe bí gbà wọ́n ń wẹ̀ fọmọ oṣù mẹ́jọ aláìní tìjú wẹ̀ gbé bó ṣe jókòó lórí àga wo ó wọ aṣọ ó yẹ ó dùn wò èèyàn kan gbọ́dọ̀ náwó sí wọ pé wọn bàbá ìyàwó ẹni ọ̀hún tiẹ̀ ti ta. kò sí wàhálà. ẹ ẹ lè ṣì. ẹlẹ́nu ń rùn lọ́lá mọ̀ yẹ. ẹnu rẹ̀ náà ni ó ń pa. bẹ́ẹ̀ mi ti wà. kí ni o ò ṣe fi hàn èmi mọ bí ọmọ inú mi o. ọwọ́ ọmọ inú òfòwò. n ti ń gbẹ́nu mi ń gbọ́. mélòó lowó rẹ níbi ìwé tó kà báwo ló ṣe mọ̀ tí ṣe ń jáde tí ṣe ń wọlé nígbà wo ló fowó lẹ̀ pé kí n tọ́jú ẹ̀rì. ṣé wọ́n jáde wọ́n sá padà jáde ah, ṣé ò padà jáde. mo ti ṣe ọkọ fẹ́ láyé mi. sọ́ọ̀rì ah. pẹ̀lú tó ṣe. kí ló ṣe. ọmọ ọmọ rẹ. kí ló ṣe a ń kọ́ èyí mi àti ẹ̀ síra wa. ìwọ gan ni ìwà rẹ ọ̀dà. mo jó yín. bẹ́ẹ̀ni mo jó yín. ni kí ló mú ọ. mo jó yín. kí ló ṣe. ọ̀ ń bà mí lójú dẹ. o ò tí ì sunkún wọn gbọ́ ẹkún ẹ̀ ìlú ọ̀ ń bà mí lójú dẹ ó bá rẹ̀ lójú dẹ. báyìí mo ṣe wà. kí ni kí ló ṣe. láàrin èmi àti ẹ. ọmọ ogun jáde kan. bá ti jọ wà yìí. ọ̀nà mi kan. láàrin èmi àti ẹ. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìjà ti bẹ̀rẹ̀. mo ti wọ́n ṣe fún ọ mo ní kù. ẹmu ọkù gbẹ̀yìn ni. wà á gbà. bí o bá kú lọ́rọ̀ ìbọn ni wọ́n fi pa. sọ́ọ̀rì Kiri. kí Kiri. kírè. èmi ọmọ Kiri. olóṣù gbé mi kó kú ikú tó wáyé ẹ wá kú náà wò má tún ṣe kiri sí mi ara wọn gbọ́ lójú omi. Ehm, táwọn wa mo fẹ́ bí ẹ mo ne fẹ́ kó jẹ́wọ́ fún wa kó sọ bó ṣe rí gangan. kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ engagement ìwà àti báyọ̀wá complete àrí bàbá méjì àrí. Ehm, bàbá méjì màmá méjì. bàbá méjì ìyá méjì torí kan lóun ló ń bí ẹ̀gbọ́n náà ní six ní afọlábí. the other one ni gbogbo àlàfọlábí. Mm. Ehm, now ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà bọ̀ kí wọ́n sọ fún wa kí ló dé tó deny bàbá tó bí ẹ what hardly happened. bàbá rèlé ah, ah, Ah, ah, pé màmá jáde o àjẹgbẹ́ bàbá dé o pẹ̀lẹ́ bàbá. àwa gùn sí ni o. pẹ̀lẹ́ bàbá pẹ̀lẹ́ bàbá á yẹ máa balẹ̀ wọ́n máa rí gàrí Ah, ẹ. àdìgbẹ́ lẹ́bọ̀ bàbá bàbá dé o. bàbá rẹ bàbá rẹ bàbá ló dànù bí ẹ̀pẹ̀ yìí. kí ló dé tẹ̀ wá dá sílẹ̀ láì ṣe yanrìn inú tí bàbá yìí. bàbá rẹ o torí ọlọ́run. ọ̀ya ah. ẹ ẹ ẹ kíra fún bàbá wa. Ah, ẹ̀yin ẹgbẹ́ rádaràdà ẹgbẹ́ òṣì ẹ wá tẹ̀léra yín bọ̀ ẹ gbé bàbá wálé nísìn ẹ dànù bí ìgbà tí bàbá da yanrìn sílẹ̀ ń bí àwọn wèrè ẹ̀yin ọmọ tí ológo ẹ̀yin orúkọ àwọn ọmọ ológo jẹ́ kiri àdúgbò. wọ́n wọ́n mama mama wọ́n gbogbo ẹ̀mọ respect mi ma disrespect ẹ o mama ẹ jù mí o. mama wọ́n jẹ́ ìmọ̀ jẹ́ mọ̀ kékeré nàbí. orí orí orí ẹ̀yìn nìyẹn ó mọ̀ pé yàwá ni. ẹ yàwá ni tani o jẹ́ n bá mi sọ̀rọ̀ bí pé mo jẹ́ mo kékeré àná. sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. wọ́n tọ́ lẹ̀ kí. mi ìjọba kékeré o. kí ló fẹ́ ṣe fún mi. jọmọ ẹ jìbà bí kíló ṣe. jọmọ jọmọ kékeré. kò ní dá pé ìjòrí burúkú ẹ kọ́ ló ti bá wa. kí ló dé kí ló bá gbogbo ilé wa. màmá màá já ọrùn ẹ dànù. Ah, wà á lọ jọ́rùn yẹn lé o olórí burúkú máa ṣàǹfààní gbogbo ó ti ẹ̀dá báyìí ẹ wo ìjọ tẹ bá ti lọ sóde tó kú sọ̀rùn ẹ ṣáà bá mi gbé wálé bí o. ẹ ẹ rákun ìyá wa ẹ má fún ọ lóúnjẹ o sẹ́rí bàdí ẹ̀ ní ah, ó pọ̀ bàbá ti mú yó wọ́n ti wà ókè o. lẹ́ẹ̀fù tí bàbá wa ó yàtọ̀ sí nǹkan tó mọ̀ ọ́ tó bá dọ̀la ma kọ̀ntínú lẹ́ẹ̀fù wa bàbá ò ṣe máa mọ̀ tí bàbá ṣubú ọ́ dìde padà lẹ́ẹ̀fù náà ni àjọ wà ní ìjọ ẹja lọ olúwa mi ẹ̀rọ always level àárẹ̀ lọ́la o. ẹgbẹ́ mọ́tò kalẹ̀ ọ̀nà. bàbá pẹ̀lẹ́ o kọ́ rẹ̀ yàn. bàbá mu tí ó bá mu ẹ̀yin náà fẹ́ yorùkọ èèyàn gidi àwọn ará ti ṣe ní ìgbà wọn. bó ṣe wá mu tí ó bá ń bá mu àgbàyà àwọn ọmọ náà wọ́n wá gbé wa wọ́n dẹ̀ lẹ́bi yẹ̀pẹ̀ olóṣì ní àgbà òṣì. bẹ́ẹ̀ bá tọpẹ́ àlò ah, sí ń bẹ́ o. irú ìgbésí ayé rádaràda wà nínú ọmọdé ṣé bí wọ́n ní ọmọdé ló ń ṣèyàn ṣé àgbàlagbà tó ń ṣèyàn lò àbí wúrà dáradó òṣìwọ́ lọmọkùnrin tiẹ̀ ń bá kágbọ́n tó rí ẹ̀ ò pé. ó ti sú mi o. dákun kí ni tó sú ọ bẹ́ẹ̀ nísìnyí báyìí. sọ tó sú ọ báyìí kí n mọ̀. lórí pé wọ́n ń ṣe fàájì ara mi. ẹ gbà mí àṣé oko onú báyìí àṣé oríire ò pé irú ayé ìjẹkújẹ wo ló ń jẹ ayé òṣì rádaràda wo ló ń jẹ. ni kò mọ tí yóò káàkiri ìgboro kó o lọ sóde olóde tí wọn ò pè é sí wàá wá mu tí yóò kọrin wọ́n wàá mọ gbé ọ kúrò ní gọ́tà bọ́ sínú kòtò. káwọn ọmọdé máa patẹ́lẹ̀ ẹ lórí kọ́ máa kọrin ìyáálé ẹ lórí ó sọ̀rọ̀ ẹ̀dùn olóògùn kà sínú ìlú níbi tó ti ń ṣe ayé òṣì ó sọ̀rọ̀ ẹ̀dùn òṣà ń bọ ẹ. ta ló sọ pé mo já gọ́tà. rárá o lè mọ̀ pé o já sí gọ́tà tó bá jẹ́mi nìwọ ni tó o bá sọ pé ìwọ ò ṣe kankan ìwọ ò ṣe wá inú tírélà kó jánà mọ́ tírélà lẹ́nu kákúkú mọ̀ pé yẹ́sì oko tì í. tírélà àwọn ọkọ̀ haúsá mo dára mo dára ìyá táwọn wá fẹ́ pa mí èmi ò ní kú o. ó ń gbàkọ́tọ̀ padà ló ti sú mi jàre òun dójú tèmi àtọmọ mi kí ló dé ganan. èmi ah, ò ní kú o torí bíbélì náà lọ sọ pé èmi kì yóò kú ikú kíkú bí ọba ṣe yíyè. Davido! Davido! Ẹ ẹ jẹ sàá. ọ̀nì dààmú. ǹjẹ́ belief pé ẹni tágbára ọlọ́run ò ká ẹ̀yin ló ń rán sí i. David ò pa mí o ó sì kì mí inú mi dùn èmi Múlíkù Sàwàwà rí ọlọ́run ló ṣe rẹ̀. ewu bàbá sámọ wọn ti wọn tún ti dálẹ̀ o. níbo. ẹ̀jẹ̀ eh, eh, àmọ́ tó dùn jù nínú ara àwọn olórí burúkú yìí ó ó dídí báyìí ọwọ́ ọwọ́ ajá sì lábẹ́ alápá wa ń yọ apá ẹlẹ́sẹ̀ wa ń yọ ẹsẹ̀ mo ní èwo tún lélẹ́yìí wọ́n wọ́n ní máníkìú. ọmọ pé mọ́síkìú ní jẹ́ ebi kíní odidi tí a máa ń yẹran lára ẹ̀ mọ́síkìú ni wọ́n ń adúró eléyìí lọ dálé lọ dọ́dọ̀ sàmọ́wátì mo láyé wọn ti bàjẹ́. má bàjẹ́ o mo dára mo dára ṣe ráyé báyìí ní sùn láì ṣe pé mo kú èmi múlíkù sàmọ́wátì ẹnìkan sì dáná ń sì ń sọ wọn jẹ́ ń gbọ́ wọ́n tún ṣe máa ń o wọ́n tún yàrá jẹ wọ́n fi mutí. wọ́n ẹ̀mí yẹn ti sọ fún mi elédùn àsọ̀rọ̀ ayé mi wá nílùú tèmi múlíkù sàmà wá sí wa wọn á rí mi gẹ́gẹ́ bí ẹni tí ò rí mi ebi ń pa mí àwọn sì ń ṣe wọ́n ń sọ ṣé bá ọmọ bẹ̀. bàbá bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ ìjọba kọ̀sọ̀rọ̀ mẹ́fà yìí ní ìsìn ọjọ́ ìgbà àwọn èèyàn ni wọ́n pè mí mọ́líkù mọ́ríkù ayé wọn bàjẹ́ mọ́ríkù kí wọ́n ta olórí burúkú ń ṣọ̀rẹ́ wèrè o ah, ah, ah. abẹ́rẹ́ bàbá ilé yín jíjóná olórí ṣe ọdọ́ tó ti. ẹ máa wò wọ́n báyìí a lè máa wò wọ́n báyìí màmí ojú ń tì mí ìpè lọ́jọ́ orí wọn bó ṣe bó ṣe ti ń tó lọ yìí ṣé irú àsìkò báyìí ló yẹ kán máa mọ tí àmupara kán máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Eh, eh, eh, ẹkún ò ló sọ ọ̀rọ̀ ẹkún kan lélẹyìí tó wà lẹ́yìn o Ọlọ́run ní jẹ́ kó rọrọ ẹkún Oh. Mm. ohun tí mò ń sin gbogbo ìgbà tó ń sin lé lórí yẹn kí ni ìgbà míì tó bá máa gbé dé ta láàyè á ti yàgbẹ́ sí gbogbo ara bí máa wọ máa gbé wọnú bathroom máa bọ́ ìṣọ́ lọ́rùn ẹ̀ máa wẹ̀ fún bí bá tún ṣe ń lé ẹ̀ sórí bẹ́ẹ̀dì báyìí pé kó sùn díẹ̀ o á tún bìsì gbogbo ilé gbogbo ilé á máa rùn. Oyèké ti wá nǹkan ṣe sí ó ti pẹ́ jù ó ti pé jù. bó ṣe yẹ kó sọ nìyẹn n kò jẹ́ bàbá àti ẹni ṣọ́mọ pé mi ń ṣeré ṣó wù èmi náà bẹ́ẹ̀ ni àdúrà ńkọ́ nígbà míì máa pè lémi kò òun kọjú kò ní ti máa bá sọ̀rọ̀ ọmọlúàbí inú mi á máa dùn pé ó ti gbọ́ wàá gbọ́ mi ì ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ máa wò ó àbí ńgbà tí mo máa gbàwẹ̀ àtàdúrà kọ́kọ́ lọ tiẹ̀ bá mi yọ gbogbo rádaràda ẹ̀ kúrò lọ́kùnrin irọ́ kò sí nǹkan kan tí mo rí gbà bàbá ẹ̀ tó wò yìí wàhálà tí mo ti ṣe lórí ẹ̀ níjọ́ mo ti bí ẹ̀mí ò ṣe rí wàhálà bẹ̀rẹ̀. ẹjọ èmi àti Máyọ̀wá ń bọ̀ mo ní láti sọ pé kó u-turn ni kó lọ já mi sọ́dọ̀ òun kò dàpọ̀ torí mo rí wọn tó ń péjọ lórí bàbá mi tí gbogbo wọn ń ṣe oríṣiríṣi tó ń pariwo tí mo rí pé àwọn ní báyìí mo ní kó kó u-turn. dódódó ṣé èèyàn ò rí orí wọn ò orí wọn àmọ́ mo ti máa ń ò mọ wọn rí ọdún mi mo fẹ́ ṣe dáa. Hmm àdúpẹ́ ìyẹn sì ń dáná. mi ò láìkẹ́ mi ò láìkẹ́ inú mi ń bàjẹ́ ojú dẹ̀ ń tì mí. Ah, ìsọlọ́sọ yẹn o ó lè yàgbẹ́ sórí jà ń bẹ̀ yẹn kọlọ ṣọráyé o lè yàgbẹ́ síbẹ̀ ẹ̀dá ṣọráyé ṣùgbọ́n ìsólóso yẹn èmi ò ní mu èmi ò ní. jẹ́ kó dànù kó ṣubú kó forí gbá tébù yẹn bóyá tó bá jí tó bá rapà lórí àtọrùn bóyá jẹ́ gbọ́n èmi èmi kẹ. bàbá wa gbogbo agbára tọ́lọ́ ń bá fún yín ẹ wo ẹni tó jẹ́ ọkọ mi tó jẹ́ bàbá ọmọ tó dàgbà tó yìí kó máa mutí kiri àdúgbò kí irú ẹ̀ máa tọ̀ lé kó máa ṣu sára ọtí àmupara ní àmúbà máa ṣubú ṣeré kiri àmọ́ ọmọdé a máa fi ṣe lẹ́yà ẹ ṣàánú mi ẹ̀sìn yìí ti pọ̀ jù ẹ ṣàánú mi gbogbo ọ̀nà tí ò fi ní mọ tí ìmọ̀ tí ó fi jẹ́ èèyàn tó ná owó wa gidi ẹjọ́ ẹ bá wa ṣe. ó ń yàgbé ara ó ń tọ̀ sára àwọn ọmọdé wa ń gbá tì káàkiri ó ti lọ́wọ́ mi nínú. amúwàgùn lọ tíì ìfákẹ́ lọ́rọ̀ ọgbà yìí ó ní kò tó jà wọ́n lójú tí mo ibà ìwé adé afọ́tí tí sọmọ olóde ìlárí ọ̀rọ̀ ọgbà yìí ò tó jà wọ́n lójú tí mo ibà ìwé abùbógùrọ̀ tí sọmọ olóde ìlóde ọ̀rọ̀ ọgbà yìí ò tó jà wọ́n lójú tí mo ibà ìwé adé afọ́mi tútù tí sọmọ ọmọ àbọ̀tún àwọn òṣìkà ẹ̀dá àwọn ti lọ lọ́tí lọ nílẹ̀ yìí mọ́rẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ pagbo májò babaláwo re níṣe láéláé ọtí ńlá múwagun awo ọ̀gẹ̀dẹ̀ pagbo májò amúwàgún lọtí tó bá wa fi di pé yẹn wá mu títí ń ṣe rádaràdà káàkiri ó ti lọ́wọ́ bá mi rìn ṣé ẹ wá rí kọ̀ wá sí àrùn kan kò sí òkè ìṣòro kan tí ń bẹ tẹ́lẹ̀dùn àwòdójútu tí ò bójútu tì nídìí mọ́kànlélúgba làrùn tí ń bẹ lóde ìsáláyé gbogbo ẹ̀ lọ́rùn mi láti wá lọ́wọ́ ojútùú sí gbogbo ẹ̀ lóníwòsàn. ẹ bá wa ṣe tiwa náà ṣe rí wèrè la fi wo wèrè èpè la fi wèpè àrùn burúkú oògùn burúkú la fi wò bí ṣègede bá mú ọmọ á sì ní kó máa jẹrú ọmọ tó yòókó bó tí wọ́n bá wò sẹ́wọ̀n á ní kó dẹwò lára àyà ẹ̀ torí pé àrùn burúkú ni oògùn burúkú ni wọ́n sì fi wò sí ara wọn ọlọ́tí tẹ̀ wò àjọ̀dún burúkú lọ́tí wọ́n bá mutí yó lálẹ́ kẹ́rì tó darun pa tó sùn gbágagbàga tó bá dàárọ̀ ọjọ́ kejì tó fẹ́ kójú òun ọ̀dá ọtí náà ni ó tún mu sí i. ṣé ń gbọ́ ṣe rí èmi ó ṣe oògùn kan fún yín tí n bá wá ṣe fún yín tẹ́ ẹ báyìí lò ó fún ajá ọkọ mi ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ọkọ mi ajá ẹ pupa bá dà sí ààlà yóò bá ààlà nínú jẹ́ ni wọ́n dọ̀tá ara wọn àtọ́tí kódà tó bá rẹ́ni tí mu ti báyìí yóò máa yẹn lódì ni ọtí ọ dàbí àkísà ẹlẹ́gbẹ́ lójú rẹ ni ohun tó wá wà ń o mo ti pa á lówe lẹ́ẹ̀kan pé oògùn wèrè làá fi wo wèrè oògùn tèmi ó fún yín nínú ọtí lẹ́ẹ̀ fi sí fún yóò bá mú ẹni tó bá sì nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa ni ó fòògùn yìí sínú ọtí fún. mami Who will bell the cat? Sọ Yorùbá kí bàbá lè gbọ́. Bàbá gbogbo àwọn eku ní ológbò ń pa àwọn jẹ ológbò ń pa àwọn jẹ. Wọ́n wá gbìmọ̀ pọ̀ wọ́n láwọn á fi agogo tó máa ma pariwo sọ́run ológbò. Hmm. Sódà tó ológbò bá ń sáré bọ̀ àwọn á lè gbọ́ àwọn á túká. Hmm. Ta ni nínú àwọn eku yìí ló máa lọ fi okùn yìí kọ́ ológbò lọ́rùn? Ta ló máa lè ṣiṣẹ́ èmi ò nílé àmì? Bàbá wa kọ́ àwọn ṣe. Bàbá. Hmm? ṣé kò jù bẹ́ẹ̀ yẹn lọ. ọ̀ ẹ wò èlò ló máa ná wa. Hmm, kò í ṣe pé yọ ọ̀nà ìlú kan náà tán. ọmọ tá à ń wá. bàbá mi. ọlọ́run fẹ́ rí mi. bẹ́ẹ̀ni. ṣé kàn sí. ọ̀rọ̀ kékeré kan ló wà tí mo kàn ní kí n bá yín sọ. èmi gbọ́rọ̀ kéékèèké o àwọn ọ̀rọ̀ ńláńlá ńláńlá lèmi máa fẹ́ gbọ́ àmọ́ bó ti jẹ́wọ́ lọ fẹ́ sọ̀rọ̀ kékeré fún mi màá sọ. So ẹ wo bàbá mi mo mọ̀ pé ẹ láìkì kẹ́ ẹ máa ṣe fàájì yín gidigidi gan. Ah, bàjẹ́ bàjẹ́ èmi tẹ́mi àtàwọn sábẹ́ mi bá jókòó ta báyìí ibi àbá jókòó sí wọ́n máa mọ̀ pé èèyàn wà ń bẹ̀. tí small doctor dúró báyìí tí davido dúró báyìí ìbàdàn dúró báyìí ilẹ̀ máa ń wẹ́ ń bẹ̀ nìyí. Eh, àfàájì ń pọ̀ lọ́dọ̀ tí a ọjọ́ gbogbo bí ọdún ni. yẹn náà dáa eh, àmọ́ nǹkan tèmi wà láìkì bàbá mi ó ní kẹ́ ṣe fàájì yín títítítí débi pé ẹ gbàgbé láti wálé lásìkò. tí mo fi máa yó wálé àbí ah, ah, ah. àbí kí ọfẹ sọ ti dáàbò ìyá rẹ jẹ. bàbá mi ṣé mo sọ bẹ́ẹ̀ ṣé mo sọ yẹn. kí ló wàá rí. èyí tí mò ń sọ kọ́ nìyẹn èyí tí mò ń sọ ni pé èmi ò láìkì bẹ́ẹ̀ ṣe máa máa jáde tẹ máa mọ títí títí títí tẹ tẹ tẹ máa gbàgbé láti wálé lásìkò tí mo fẹ́ sọ náà ni àti wálé lásìkò náà ni ẹ mọ títí títí débi pé wọn á máa fi yín ṣe ẹ̀yẹ àbí kọ́kọ́ máa gbé yín wálé ẹ mọ̀ pé bàbá mi lè jẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ó ń dùn mí lọ́kàn bí wọ́n ṣe ń ṣe sí yín tọ́ wọn máa fi yín ṣe ẹ̀yẹ tọ́ wọn sọ̀rọ̀ yín gbòòrò wọn fi yín ṣe ẹ̀yẹ. mẹ́ta wa àwọn kan máa ń bọ̀ nínú jẹ́ inú rẹ̀ máa ń bàjẹ́. bẹ́ẹ̀ ni. wọ́n á máa fi ọṣẹ ẹ̀yẹ lórí ọ̀rọ̀ mi bàbá gidi rèé mi bàbá tó ṣe náwó sí mi dákun àwọn tí ń bọ̀ ń jẹun kí ló fẹ́ ká ṣe fún ọ ìwọ náwó sí wọn kémi ò sì dá sèrè àfọ̀n ṣé n tó fẹ́ nu. ohun tí mo fẹ́ kọ́ nìyẹn. kí ló wáá fẹ́ gangan kí n ṣe fún ọ báyìí. ọ̀rá mi hm? nǹkan tí mo fẹ́ ni pé fàájì tẹ bá máa ṣe ọtí tó bá wùn tẹ bá máa mu ẹ máa mú un lé. Hm? ara tó bá wọ̀nyí àtọ̀tí láti fira yín dá ẹ máa ṣe nínú ilé kí n káwọn sàbẹ̀ mi wálé ká máa bẹ̀rẹ̀ báyìí. ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ẹ wo kí n tó bá wùn yẹn kẹ́ ṣe nínú ilé mo fara mọ́. ẹ tọ́wá jẹ́ ń tọ́wọ́ fẹ́ nù tínú rẹ̀ ó fi dùn ìmọ̀ ṣe fún ọ. ẹ wo bàbá mi kì í fi dá yín lójú pé mo fẹ́ kí a yanjú ọ̀rọ̀ yìí láàrin ra wa láì dùn àìjà rárá tẹ bá mọ ètò tí mo ti ṣe mo ń bọ̀. lémi lémi. mo ti wò ó náà. bàbá mi. oore ọmọ tá ń wá olóńkọ bàbá rẹ̀ ah, ọmọ tá ń wá. bàbá mi. o tún gbóòórùn ẹ gbóòórùn ẹ oòrùn tọ́wù. ọ̀rẹ́ ara àsọmọ yìí náà máa ń ṣe bẹ́ẹ̀. ọmọ mi ò kàn kí n mú ni mi fẹ́ kẹ́ máa mú jù mi fẹ́ kẹ́ máa mú jù a máa pín ni ò dọ́gbadọ́gba ẹtù ọ̀fẹ́ràn sáná olórí burúkú ọ̀fẹ́ràn olóríire ìyá rẹ ọ̀fẹ́ràn mi kì í fẹ́ kí n mu tí báyìí mọ́ mu ẹsẹ̀ àṣé mo bímọ tọ́jọ́ mi. mo ti sọ náà pé kí la lè ṣe ta lè fi parí ìjà. mo rárá. ewúrẹ́ kọ́ yá sọ àbùtà lọ́dún ọmọ mo rí. àgbà ni mo gbà. ó dára táwa ìwọ ìwà fóògùn sọtí fẹmi ọ̀fẹ́ pa mí èmi mú ní kò sàmọ ń wá tì ẹni kò wá mọ ẹni mọ oko ìwọ ewúrẹ́ létí ìbojú dọdẹ. bàbá mi mo lè ṣàlàyé. ọ̀fẹ́ fún mi johnson jẹ. bàdàdà àlàyé wo. ìwọ àtìyá rẹ lẹdí àkókò ẹ fẹ́ pa mí. pàṣẹ tẹ̀lé o. ọdẹ tó bá lóun ọpẹ kò wúlẹ kó ọkọ pa èmi mú ní kù mọ sọ bẹ́ẹ̀ fún ọ mo wàá pa ọ fúnra mi mo fẹ́ kí ọ máa kí mi kú rọ̀ ah, mo fẹ́ kí ọ máa kí mi pa ní rírú ẹ̀ mọ́. irọ́ bàbá mi ẹni sùn ẹni sùn rù mo mọ ẹ ẹ ti ṣàlàyé àlàyé wa àti nínú ni mo. pàtí pàtí pa ó lónìí pẹ̀lú ọmọ. ẹni sùn rọ ẹni sùn. ẹ ń gbọ́. inú mi ìròyìn ayọ̀ ni àmọ́ ó tún ó tún ó yé yín màmí ó tún yí síbì kan tó bẹ́ẹ̀ ń ṣe máa wá bá mi sọ fún bàbá mi lókun báyìí pé a ti fẹ́ ṣe introduction. mi ò gbọ́ dáadáa bàbá ẹ̀ wo. mo ní ẹ̀yin lẹ máa sọ fún bàbá mi pé a fẹ́ ṣe introduction. bàbá ẹ̀ wo ló ní kí n sọ fún. mi bàbá mi náà ni mi ò ní lè sọ. táwa ládùúrú ìyá tí mo jẹ́lé ẹ lórí bó o tiẹ̀ dẹ̀ rótọ́ lọ́ọ́ mọ́ mi lára ó dẹ̀ wo wàhálà mi àti dààmú mi látìgbà tí mo ti ń ṣe wàhálà lé ẹ lórí bàbá ẹ bàbá ẹ ah ṣíbi oníke abọ́ máa ń wẹ̀yìn okú ayé ni bàbá tó ní ah ó fẹ́ kó wá fi wáṣẹ̀ sin àbí gbọ́n mi náà irú àwọn wo lo rẹ̀ spẹ́ẹ̀tì pé bàbá ẹ̀ máa pè sí irú ìjókòó bẹ́yìn ṣé àwọn ọ̀mùtí ẹgbẹ́ ẹ̀ tọ́jọ́ máa mutí kiri àdúgbò tó yí orúkọ lórúkọ jẹ́yẹ náà bá wá jókòó nírú ẹbí gidi tó bọ́ sí yẹn. mami wọn bẹ̀rù yẹn ṣé ẹ máa sọ fún bàbá mi pé kán wá sírù dìde yẹn wọn á wá kó àwọn yẹn lẹ́yìn ebe iná máa sọ wọn pé wọn ò ẹ lè gba kọkúrú wọn ẹ wá ẹ mọ̀ pé bá ṣe wà yìí mi ò ní lè bá wọn sọ̀rọ̀. ó kàn ní bàbá ni ò mọ̀ wẹ̀ ẹni tó ṣe yí pé bó ṣe wà yẹn bí ajá bá rìn báyìí kolokolo ẹ̀ náà máa tẹ̀lé làwọn ọmọ òfò tó ń dorúkọ ọ̀yà kiri títì yẹn bàbá ẹ̀ tó ṣe pé kò lè dúró ìṣẹ́jú méjì kó má mutí tó bá mú báyìí yóò máa ṣubú yóò máa dìde ni bó ti ń bọ́ sí kètè ní ẹ̀ máa bọ́ sí gegele ẹ̀ kí n wá ní o bàbá ìyàwó rẹ̀ o kó lọ́ọ́ máa fi wá ṣe lẹ́yà lójú wọn tí bàbá àti ìyá ọkọ ẹ̀ ò bá fi bú ẹ̀ àwọn ẹbí ọkọ ẹ̀ tó ń jọ wá wá fi bú ẹ̀ wá gbọ́ mi bó o bá yí ẹ bó o bá ṣe ṣe rẹ lọ́hùn ni wọ́n á ṣe fi máa wọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni ń bọ́ bá ti rí pọ́mọ ọmọ tí ni ẹ ojú ẹ̀ làwọn ẹbí ọkọ báwọn bàbá àti ìyá ọkọ ẹ̀ ò bá sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ tó ń tẹ̀lé wọn á lóore bá bẹ́ẹ̀ ń jọta lọ ṣe introduction ṣe bàbá ẹ̀ mu tí ó tó ń yí lẹ́ẹ̀lẹ́ òní níyì kankan wọ́n mọ̀ fi ọṣẹ lẹ́yà ń ni má bà tèmi jẹ́ o ọlọ́run á kọ́ èmi lọ́gbọ́n ti máa ṣe. nǹkan tó ṣẹlẹ̀ gangan náà ni nǹkan tí mò ń tra láti explain tẹ́lẹ̀ yẹn pé <clears throat> ọ̀dọ̀ mọ́ mi lọ ló ní ká jọ ṣe bẹ́ẹ̀ àmọ́ èmi náà bá wọn mọ̀ sí mo bá wọn agree reason tí mo dẹ̀ ṣe ṣe jẹ́ reason tó jẹ́ pé ó wà important to me understand. Balatawa reason yẹn gangan tó fi deny your biological father òun làwa fẹ́ gbọ́. exactly nǹkan tó ṣẹlẹ̀ gangan tá a fẹ́ mọ̀ nìyẹn pé why did you deny your father. Eh, eh, ó láwọn ìwà kan tí dáàdì mi máa ń wù tí kò bójú mi rárá mo dẹ̀ feel pé tí n bá jẹ́ kó mọ àwọn ìwà yẹn tàbí tí n bá jẹ́wọ́ ó lè affect relationship wa mo dẹ̀ ti wo kálíbà irú ilé tí mò ń bọ̀ mo ti rí i pé yàtọ̀ yẹn yàtọ̀ yẹn wà mo dẹ̀ nífẹ̀ẹ́ kó torí ẹ̀ kó sọ pé bẹ́ẹ̀ àwọn ọmọ òṣèlú so ìyẹn ló wá jẹ́ ká sọ pé kí big daddy tó jẹ́ ẹ̀gbọ́n dad mi kó dàpọ̀ kó wá jókòó bí dad mi wọn ti wo age bracket wọn ẹ̀ sí ti mọ́mì mi wọn wò pé bóyá kí àǹtí mi ẹ̀rọ káwọn náà jókòó bí mọ́mì so that we ma balance better. okay if you ask me ní dọ̀dọ̀ mi èmi ò bínú sí ẹ i'm very sure ìyàwó mi náà ò bínú sí ẹ kọ̀ǹkan tí bá ti sọ̀rọ̀ náà ló sọ kó tó bá sọ èmi mo sọ and that is why we are like this youthful exuberance lásán ni wọ́n ṣe ìbọn tó wọn àgbàlagbà yẹn náà ṣé nǹkan tẹ fẹ́ bò náà kò pàpà hàn sí wa it's all right ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ you know um, àtúnṣe ṣì wà you know um, àwọn tàgbàlagbà yẹn ni òkò yé mi táwọn náà wá collude ẹjọ́ pa ẹjọ́ kún but it's all right ajoko sit down sit down sit down sit down um, now um, sorry for no reason ló yẹ kéèyàn wúrú wà ẹ́ sórí bàbá èèyàn ò bá jẹ́ kírípù báyìí kó má lè rìn kò ń ṣe bí tọjọ́ ẹ̀yẹ èèyàn lèèyàn máa wá fi ẹ̀tọ́ èèyàn á fi dùn. even tí ò bá lè mú wọn á gbé ọjọ́ ẹ̀yẹ ènìyàn dìnnà ẹ̀. ok now ṣé embarrassment yẹn ló wá wù wọ́n ni mi ò rírò tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn rí bàbá yẹn kọ́ gbé bóyá gin máa gbé gbèsè ẹnu báyìí ó dẹ̀ bọ́ síbi plant ó dẹ̀ tọ̀ the next thing ojú sánmọ̀ ó yí padà ojú dẹ̀ bẹ̀rẹ̀ sí rọ mi ò rí irú rí o mi ò rí rí àyà mi já but irú bàbá bẹ́ẹ̀ yẹn ó yẹ kéèyàn ní pride nínú ẹ̀ ni kọ́ special being ni ọlọ́run dá differently ni bóyá ọ̀dẹ̀ lọ rí make ara wọn bẹ́ẹ̀ he is gifted anyway a máa a máa débẹ̀ yẹn lọ́jọ́ iwájú so um, it's all well and good àlàyé ẹ ti yé wa àti gbà wọlé now um, having said all of that um, kí ló wá ń ṣe láàrin ìwọ àti Máyọ̀wá. àbí. mo ti ń bẹ̀ ni kò kò bẹ́ bẹ́ sọ. ó bẹ́ ọkọ ìyàwó olóhùn bẹ́ẹ̀ ò bẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sọ. ṣé ìwọ òun ṣe ọlọ́run tó ń bẹ ọlọ́run tọ́lọ́run darí ẹ̀ṣẹ̀ jẹ́ ṣọlọ́run ni ẹni. ok bẹ̀bẹ̀ baba ẹ̀ ni mi kò ni choice ni honey. ni ò dálé ọmọ ẹ rò pé òun lòun níyàwó ah. ìwọ kọ́ ló níyàwó làwọn oh, níyàwó. àwa là ń ṣe ìyàwó fẹ́yìn ìyẹn kò ń ní ọmọ tiwa ni tá a wà òun dẹ̀ nítorí pé wá gbégbé ayé ìrọ̀rùn àti lọ. ṣọdí lọ a ní sọjú lọ àwa fàmúra ẹgbà àṣebẹ ṣe ń ṣe látẹ̀yìnwá ẹgbà bí gbogbo drama tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá èmi á mọ̀ bí ṣe máa ṣe àárín ibi tó kù sí. This is what is going to happen. ọmọ tá a wà ìwọ máa dìde níbi tó wà ẹ́ ń sìn wà wá kọ́ sóògbà lọ wà wá lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ lọ́yà lọ́ba. okay yóò kọ́ yín ọ̀rá come on yẹn move over from that point to that point move now. ibi tí ìjókòó ẹ wà. lọ sí ẹ̀gbẹ́ yẹ kí ló dé ọlọ́run àpàkọ́sí. ọ̀rọ̀ ọ̀rọ̀ àbúrò. that's it that's it. Ah, there we go. ah lórí ọ̀gbọ̀rọ̀ báyà lálejò kẹ́hàn má sí èmi ò mọ láàdá o mọ làtọ́ tí kọ o ọtí ọtí ẹ̀kọ́ dà. èmi ò ń mú wọn kan báyìí ẹrọra ẹrọra ẹrọra ẹrọra ẹ kì í fi kọ́ọ̀pù mọ́tì. yóò máa gbá. ó tiẹ̀ dáa tó jẹ́ pé ẹ̀yin nìkan ni mo bá ń lé. wọ́n fi mí wọ́n fi mí lẹ̀ jáde lọ. kí ló dé. èmi ò mọ fún àmọ́ ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú mi ó sì pé òun kì yóò fi mí lẹ̀ ńgbà kankan. ẹ wo ẹ bàbá tá a wà ọ̀rọ̀ méjì ni ẹ hmm, máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀kọ̀ọ̀kan. Ah. ẹ bí igi bá ń rí lògì ìkọ̀ọ̀kan náà là ń yànjú ẹ̀ èwo ni ká kọ́ sí yanjú. ẹ ṣe mo dúpẹ́ ṣe lálàkọ̀ọ́kọ́ mo fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí i fún ohun tó ṣẹlẹ̀ nígbà tí a ṣe mọ̀mímọ́ ìyẹn engagement àwọn ọmọ wa máyọ̀wá àti táwọn wa. Eh, gbogbo ohun tó ṣẹlẹ̀ ń jọ yẹn ẹ̀jọ̀ nítorí tọ́lọ́run ẹ̀ dárí ẹ̀ <laughs> jì wá. tó bá ṣèmi náà ni màá faraya jù bẹ́ẹ̀ lọ. lóòótọ́ torí mo rí yín gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run dá yàtọ̀ àkọ́dẹ́yàn ni. <laughs> Ah, ah, inú mi dùn sí yín o ẹ̀yin dá mi mọ̀ ah! mílíkù sàmáwátì wọn ò mọ èmi ọba sánmà. ṣé ọmọ tẹ ẹ wá fẹ́ síbi ó ń ké ní ànàmọ́dàrò ẹ̀gbọ́n àmì tẹ́ẹ̀sì rí òun wọ́n wò pé ewúrẹ́ ilé ni àwọn fojú dọdẹ tèmi kàn jẹ́ wọn mọ̀ à ń pẹ́ tèmi èbínú o mi èbínú èèyàn o ó ti tánu tèmi o kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wá jẹ́ ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí ibi ẹ̀kọ́ ẹ̀wọ̀n èmi gẹ́gẹ́ bí bàbá Máyọ̀wá torí òdòdó yẹn tá à ń wá ní àgbàlá yín tó wá fẹ́ kà bàbá táwa a fẹ́ fi táwa a fẹ́ fi ṣàyà ẹ̀fọ́ táwa fẹ́. ẹ wá sọ̀rọ̀ ń bẹ̀ láti tọrọ tá à ń wá bó ṣe tọ́ àti bó ṣe yẹ gbọ́dọ̀ tó kọlẹ̀ èèyàn níyìn o mo yọ̀ǹda mo fún yín táwọn ẹ lọ fẹ́ tinútinú èmi amúlòkù sàmọ́ wá sí. ká máa mú táwa. ẹ máa mú lọ kó sí ti yàrá ó fi ṣe o àràtọ̀ bá wò gòdò nífikún mú olówó rẹ̀ dá èmi mọ bí màmí o ìyá rẹ̀ eh, hmm. ẹ báyìí ọ̀rọ̀ ìyá rẹ̀ nú. Ah! oṣù bàárẹ̀ oṣù bàárẹ̀ o ọba dáàrí dáàrí ṣe rẹ̀ òṣùbà rere o. títóbi lọ́lọ́run. títóbi ni ọlọ́run lèmi ń sìn. ẹ mà ẹjọ́ mi lójú ẹ tún dùn mí nú ikọ́ tẹ́ ṣe yìí odidi ọmọ màlẹ́ fún mi. ẹ máa mú lọ. ẹ máa mú lọ. má dẹ̀ wíwá. ó dà ó dà àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ẹ wá wò ẹ dádì tá a wá hmm. fún ìtẹ̀ ṣe yìí ẹ mo fẹ́ fẹ́ mi ìmúre hàn mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi nǹkan lérò pé mo lè ṣe fẹ́yìn gan alára lè jẹ́ bò ráńpẹ́ kan ní kékeré. ẹ̀mí àbí dáa ẹ̀yàn tẹ́ rí bẹ́ẹ̀mì ṣe wà láà kò sí. Ah, ah, ẹ rọra ẹ rọra ẹ rọra ah, ẹ rọra. pẹlẹmbẹ lọbẹ ò lè kán a ó máa lẹ bí ọbẹ pẹlẹmbẹ ní ilé ṣe nǹkan. ẹni kí n bẹ̀rẹ̀ tí mo fẹ́ hmm. ṣé ẹ̀rẹ́ mi bísínẹ́sì máa ní mí iṣẹ́ tá à ń ṣe àmọ́ wọ pápá káàkiri àmọ́ ẹsẹ̀ la máa fi wọ pápá ẹsẹ̀ bẹ́ẹ̀ mo sọ a lè rìn láti dírẹ́sà àgámù tàbá ń wáṣẹ́ káàkiri àmọ́ bẹ́ẹ̀ bá lè ṣàánú mi tẹ́ra máṣíìnì fún mi káwọn ọmọ tiẹ̀ máa rí òun wọ́ pápá ah, ẹ ti ṣòpin oore fún mi. mọ́tòsáìkùlù. mọ́tòsáìkùlù inú mi ò dùn bẹ́ẹ̀. ó dà kó burú dáàdì tá a wà ṣẹ́rí ìtẹ̀bẹ̀rẹ̀ yìí agbára ọlọ́run ká. ẹ fún mọ́tòsáìkùlù. mọ́tòsáìkùlù yẹn nǹkan kékeré ni. ó ti parí. ẹ tún wá wò ó kò tán síbẹ̀ a wá fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré kan àfi gbàǹdì. Ah, ọkọ̀ àyọ́kẹ́lẹ́ ẹ fún mi mọ́tò sáíkòlò ẹ tún mi lọ́kọ̀ àyọ́kẹ́lẹ́ lórí pé ẹ fẹ́ tà ń wá. àwọn odidi ọmọlẹ fún mi. Ah, sọtí ni ń pa mí àbẹ́rẹ́ sọ̀rọ̀. Ah, èèyàn abẹ̀mí ni. ẹ tún ra mọ́tò sáíkò ẹ tún ra ọkọ̀ náà sí. àtún àfowó sínú àkáǹtì fún tẹmátímáṣó. àṣé mi náà ó ṣe nǹkan rí láyé mi ah, ẹ̀rìn dáhùn ẹ̀rìn sánmẹ́ni ẹ sì lẹ́ẹ̀mú tí ìwọ ọlọ́tí lẹ̀ ń wù yìí <laughs> ọlọ́tí ìwà rẹ̀ máa dáa ọlọ́tí nínú méjì inú kan ni bọ́rọ̀ bá ń dán ọlọ́tí bọ́ bá yó ní ọ̀sán o ọmọ bọ ọ̀sẹ̀ mi ọ̀tán náà nà ẹni dáàmú mú fún yẹn máa mú lọ ẹjẹ ó dé tó bá ti dé nìsín gan lápá ó dàbọ̀ àlọ́ lámìlámì láàrin. ẹ ṣé mo dúpẹ́ ilé àtọ̀nà yín ò ní dàrú ẹ wá wò dáadé tá a wà èmi náà fẹ́ béèrè ohun kan lọ́wọ́ yín bóyá ẹ lè ṣe fún mi á dùn mọ́ mi ní tẹ́ bá lè ṣe ká fi kásẹ̀ gbogbo orí ta fẹ́ ṣe fúnra wa yín lẹ̀. ẹ fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi mọ̀dáràn akíndìndìrín náà wúlò ń jó òkú ìyá rẹ̀ nù bí ọ̀bà lè náwó yóò mọ̀ pa àwọn èèyàn lẹ́rìn ṣé pé mi náà wúlò ọyẹ wàá béèrè ṣé mo ní. mò ń wò pé ẹ ní mo ní. tí n bá tí n bá wò dáadáa ẹni. mo ní <laughs> tẹ́ ẹ bá bí mi tí n bá ṣe kọ́mọ̀dà fún mi. ṣé bẹ́ẹ̀ mọ lẹ́nu mi èmi mo sì mọ tí ń gbé náà. dí dí ó ní tí mò ń bá sọ̀rọ̀ níta ìbéèrè tí n bá ti ṣe kí n sanná kí mọ́tò mẹ́ta pè mí nìkan ẹ bèrè báyìí báyìí má ṣe nìsín. mo fẹ́ kẹ́ ẹ fọtílẹ̀ bẹ́ẹ̀ ni ọtí mímu. ká ló ń bámọ̀ ní kó máa ní ṣàdéhùn yóò ó bá lójijì ni kò dẹ̀ mọ́ kó lè ṣe é sí ni o. ẹ má mọ tí mo. owó ni ń dá ẹ̀mí yóò owó wọn rẹ̀ rí ayé mi o ah, mo lè kú ah, mo dára kẹ má mọ tí mo. Ah, nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí o mo fi kan ṣe ra mi o kí n má mutí mọ́. Ah. mo ti fẹ́ kú. Ah! àṣẹ́dé ẹ dákun ẹ bìlà ó ti dé ó gbé yọ o ẹni mọ o kò kó ẹni kò o kò ṣe de torí ìjọ̀gbọ̀n ni. bàbá ṣe. ó gbóná bí ẹlẹ́wùsàn mọ̀nà. bàbá àṣẹ. kó má bá yín lálejò wàhálà dé o. bàbá àṣẹ nítorí kò máa gbọ́dọ̀ tọ̀ o. ogúngun ni agbára ń gun ni gbogbo ara kìkì dá ogun. ó yan gínígíní bí ẹni pé kò mọ ohun tó ń ṣe. àkípa àṣẹ kára gùn o. ẹ dákun ẹ fún lóhùn tó fẹ́ kíá láyọnu ẹni mọ́ o kò kó ẹni kó mọ́ o kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ni. bàbá ṣe bàbá ṣe ó gbọ́dọ̀ bí ẹlẹ́wùsàn pọ̀ náà. bàbá ṣe. gata ká máa wò gbẹ̀yìn o ó ga gan. ẹni mọ o kò ẹni kò o mọ o kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ni.